أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه لا يهدي الله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

وكل بدعة ضلالة وكل ضلالة في النار أكيد ويوم يرى في هذا وقفه من ولدني àwọn tí àwọn tí wọn máa ti pẹ̀lú wa ni àbáwá tí a kọ́ wa ní gbogbo tí gbogbo yìí tó dé àti wà pẹ̀lú tó wà sọ́lá àní fún wàrà tó wà ní ọba náà tó. Nà ní bá pẹ̀lú èyí tá a là á lẹ̀ ní mọ́jú dáhùn àbí ìdíbì gẹ́gẹ́ bá a ti máa ṣe ní oṣooṣù ní àwọn pé àwọn àbá wa kọ̀ọ̀kan wa àwọn olùmọ̀ láti wá yànnà lọ́rọ̀ fún wa nípa àwọn nǹkan kan tó ti pàtàkì nípa àlàáfíà ẹ̀sìn wa láti nípa àti àgbọ́yé yóò lè koro láti nípa àti ìmọ̀ àmọ̀dájú nípa àwọn àkọ́lé ọ̀rọ̀ wa nana bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí wàá lọ́sọ̀ wá mọ̀ bẹ́ẹ̀ bá fi tẹ̀lé fúnra wa síwájú wípé òní yìí àbá wa tó ń bá wa sọ̀rọ̀ lónìí àwọn náà ní sáwà àṣẹ àgbọ̀rọ̀dá àlejòwì tí wọ́n wọ́n gbajúmọ̀ pẹ̀lú sáwà ìdìbò tó àwọn ó bá wa sọ̀rọ̀ lónìí kí ni wọ́n bá wa sọ̀rọ̀ lónìí ìta ta ni tó ti padà gbé nínú àlámọ̀ yẹn fún wa ilé ìléwu àmọ́ àwọn ọmọ kéékèèké àwọn ọmọ kékeré mu wọ́n náà máa ń ta àkókò nǹkan tó jẹ́ pé ilé ẹ̀fọ́ nínú ẹ̀ máa láyé ní ìjọba ìjọba tó ń pa ẹ̀mí ẹ̀sìn nípa àlámọ̀rí ẹ̀sìn. Tètè ẹni tí òbá ti ní ìgbà yẹn lọ́wọ́ àní ti kà á kúgbẹ́ àbá àdìsí àdìgbò mọ̀ọ́ta yẹn tó mi lọ́wọ́ tó òun ni wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí. Kí ni kéèyàn máa yẹ ẹ̀ka wò àlìkìhànà ni máa yẹ ẹ̀ka wò ìpè ẹ̀rọ ẹ̀rọ wo kó o lórí lọ́la ìdá àmọ̀ ìṣẹ́ lágbà ìdá àmọ̀ lọ abẹ́fẹ́ ọ sẹ́dáfẹ́ ọ sẹ́dáfẹ́ àti kọ́mọ àbí òmìnira àti gbogbo àwọn ọ̀sán bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó jẹ́ kó gbajúmọ̀ láwùjọ wa pé àlọ́ lè yá wá ti pa tó pamọ́ tí o ti tó ṣẹlẹ̀ lọ́la ẹ̀ bá wá jẹ́ kí wá ní ìdájọ́ tó wà fún ẹni tí bá wá ṣe àti tí ń ṣe bá wà fún ẹ bá ń ṣe tó o bá wà kọ́ yìí òun náà ní wọn bá wa sọ̀rọ̀ lé lórí tí o bá dákìyànjú ká mú bẹ́ẹ̀ wa àwọn béèrè tá a bá ní dákìyànjú ká kọ́ láì lè sọ ọ́ síra wa nítorí ìwádìí tó ti gbé àtìmú parí lẹ́tọ̀ lóṣù pẹ̀lú ọ̀dà Allah subhanahu wa ta'ala ní tí ó ti ní wákàtí kààbọ̀ díẹ̀ òun náà ní o tó ń túmọ̀ yí pé ní aago mẹ́fà wá ti kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún òun náà ni ààbọ̀ ti tó pé alùpùpù kátà sí táwọn èèyàn béèrè wọn ti dá lóhùn àwọn ìbéèrè yẹn tó kí àwọn tó máa ń wọ́n dáadáa wọ́n sọ wá ti ṣe àdínkù àlàáfíà wọ́n wá sàdínkù fún ara fún aṣẹ́kọ̀ọ́ ara tí wọ́n bá wà sọ̀rọ̀ náà lọ́dẹ̀ tó ń bọ́ mọ̀ṣúwọ̀n mi náà àdúgbò wa lọ́wọ́ mi àdúgbò.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 ẹ̀yìn ọlọ́run báyìí kàmáyọ̀ lọ́dún ibi jẹ̀lá ni wọ́n ti di wá ìdí ní sọ́kọ́ọ̀lì ẹgbẹ́ wọn ti sọ sí ọlọ́run bá ní ojú tóbi àti ìwà rẹ̀ ẹ̀yìn ọlọ́run báyìí ẹgbẹ́ bí ọlọ́run bá kó ṣe nira ẹ̀ àti níbàámu sí bí anabi sallallahu alaihi wa alihi wa sallam kó ṣe yin ọlọ́run bá kó subhanahu wa ta'ala tí àwọn ẹni rẹ̀ ṣáájú tí wọ́n jẹ́ ní ṣáájú wa tí wọ́n ti kọ̀ yí bẹ́ẹ̀ tó sì rìn lórí ẹ̀ àwọn náà yẹ ọlọ́run lọ báyìí. àjẹ́rìí tí ọlọ́run lọ sùn ká ló wẹ̀ fàáyà ní àkùnrin ìpalọ́wọ́ tó tọ́ láti máa tọ́ sí fún láì dá ìgbà pẹ̀lú ẹ̀. àtijọ́rìí tí alẹ́ sọ̀tọ̀ máa wà nínú ara ìlú sẹ́lá ẹrú sí ọlọ́run wa òkú sí ọlọ́run lórí nínú lànà níyàn lè máa tẹ̀lé òun lànà lẹ́yìn sallallahu alaihi wa alihi wa sallam èyí tó wá burú jùlọ nínú alámàrí òun lè gbà dáadáa àwọn alámàrí tó ti sọ́sọ́ táwọn ẹbí wọn náà sùn dájúdájú wọn alámàrí tó ti yìí òun pè ní tí a pè ní dídá gbogbo àdáadáa tí a pè ní dídá yìí alùpùpù gbogbo ẹ̀ gbogbo àwọn ẹni tí wọ́n bá ń ṣe lọ kí ọlọ́run àwọn ọ̀sùn àwọn ọ̀sán ara kí ó sọ àbúrò ìyá náà. àti gbogbo àwọn ẹ̀yà bí wọ́n ti ní sáré tí wọ́n lò wípé ọ̀sálàmù àríkùn wọn ṣùgbọ́n wọn yọ ọ̀rọ̀ àdúgbò. lẹ́yìn tí a fi gbogbo àwọn ọmọ ẹ̀yà tán lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé àti ní àgbà àwa tí a wà nínú ilé ìjọsìn yìí àti àwa tí a wà nípa ilé ìjọsìn tí a ń jàǹfààní àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí lẹ́yìn ìtàkùwà tán àtúwákí ní ojúpànà ẹ̀ṣà àwọn àṣẹ́kù wa àìsàrọ̀ ṣe Ibrahim Dakuki àti wọ́n jẹ́ ìmáàmù mọ́ṣáláṣí dáhùn ṣìṣì àbẹ̀lọ́wọ́ ọmọ sùpánù tààlà ọlọ́wọ́ bá dé ó fi wọ́n ta kókó ààyè tí ó lápẹ̀rẹ̀ ní ilẹ̀ yìí àbẹ̀lọ́wọ́ ọmọ sùpánù tààlà tó ṣe oore yìí fún wọn tó dẹ̀ tí wọ́n ṣe ọ̀kan kan omi ńláńlá yìí ọlọ́wọ́ bá fọwọ́ ìdí kan máa àpàdà sí àbúrú aláàjọ kan sọ ọlọ́wọ́ ọmọ sùpánù tààlà eléyìí tí ọlọ́wọ́ àdìgbẹ́lá fi wọ́n ṣe ìgbéjú rẹ̀ yìí kì í ṣe ní pé mọ́sálásí dúró ni mo gbàlérò ní àwọn kíkọ́ mọ́sálásí tí kì bá ṣe ní pé mọ́sálásí dúró ní ìjọsìn káma jẹ ìyá ọkùnrin mọ́sálásí káma yí mọ́sálásí pẹ̀lú káma jọ́sìn bẹ́ẹ̀ káma tètè sí ojú ọ̀nà lọ́wọ́ Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ káma kọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ ìsìn bẹ́ẹ̀ òun gẹ́gẹ́ náà pé ní ìyá ọkùnrin mọ́sálásí òun náà ní ká gbé mọ́sálásí dúró ká má jẹ́ kí mọ́sálásí obì tí wọ́n pa láàrin sọ̀rọ̀ lọ́wọ́ bá àdìgbò láti ṣe nǹkan níbi gbígbé ilé ọlọ́wọ́ bá yìí dúró eléyìí báyìí lára àwọn dáadáa tí ọlọ́wọ́ bá àdìgbò láti ṣe fẹ́ dà mí ìbẹ́nu àwọn èèyàn náà fẹ́ pé ìtọ́mọ̀ bá lòun sí níbi ìbàjẹ́ yìí àwọn ilé ìbàjẹ́ àwọn àyà burú lọ́wọ́ irú àwọn tọ́rọ̀ wọn rí báyìí abẹ́lẹ́ wọn fún wọn kọ́lọ́bà Allah subhanahu wa ta'ala kọ́mọ́tàlá ìbáwá darí wọn padà kọ́lọ́bà Allah subhanahu wa ta'ala kọ́mọ́tàlá ìbáwá yí wọn padà ọlọ́jọ́ kò sí wọn wá ti àwọn a wọn tí a bí yóò ṣe máa ṣàǹfààní fáwọn èèyàn bí àwọn àwọn àǹfààní olówó yẹbi báyìí yóò ṣe máa jáde sí ìdíbò àwọn èèyàn fún àwọn ọmọ ìyá tí a ń ṣe ìfúnlọ́wọ́ fún wọn lórí ìṣe àwọn ètò wọ̀nyí torí wọn lè dájú àbẹ̀lọ́wọ́ bá fi ọlọ́wọ́ bá sùpánù kálákọ́mọ́dé kó tí olùkọ́ kan wá ṣe ọlọ́wọ́ bá kó máa jogún àlékún ogun àtagbára àti ìjókòó ẹ̀mí àtara fún wa láti máa tẹ̀síwájú lórí iṣẹ́ ọlọ́run wa kọ́lọ́n ti jẹ́ ká máa rí lórí wípé à ń ṣiṣẹ́ fọ́lọ́run wa ni à ṣiṣẹ́ fún ṣéèkù wa tó bá ń torí wọ́n jẹ́ àfa wa tó ń torí ẹ̀ láṣẹ tó bá ti jẹ́ sí wọn ṣùkọ́lọ́n ti ká rí wípé à ń ṣe fọ́lọ́run wa ni nígbà tá a bá ti ń rí báyìí kò ní rẹ̀ wa mọ́tà bá ti ń tọ́wọ̀n láti jẹ́ fún ó lè padà ìṣètọ́ ní padà máa gbé wájú alẹ́ nǹkan àgbà ìwájọ́ pé ìṣe ẹ̀wà ní ayé ẹ̀rọ àwọn wà ní so ìṣẹ́kọ́nà máa ń ya orí ní àwọn òwúrọ̀ sí yẹn lẹ́nu nítorí pé kò sọ lọ́wọ́ bá ń bẹ̀rẹ̀ wọ́n ti ọlọ́run àdékẹ́lá bá ń sọ àlọ́ àtàrà ní ìlú ní pé ìtọ́ ọlọ́run ọba làgbé dání kódà kábùkù máa kàn wá lórí ẹ̀ àní kágara a sì máa bá ti ọlọ́run ọba náà lọ́nà ẹ̀ kò sí tó lè wù ká bá pàdé mẹ́ tí wọ́n bẹ lọ́wọ́ lọ́sùn àrùn sára kọ́lọ̀ kó ṣe wá báyìí ọlọ́àjọ kan sọ ọlọ́run bá bákan náà mo bá àwọn ará àdúgbò yìí mo bá wa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bá fún oore tí ọlọ́run bá àdúgbò láti sọ kankan wáyé wàlọ́ọ̀hì wàlọ́ọ̀hì àwa tí àwọn aládùúgbò yìí a máa gbóòrùn dáadáa a dáadáa ó máa jáde sádùúgbò ní gbogbo gbà nínú mọ́ṣáláṣí yìí. àgbẹ̀bẹ̀ náà máa lọ sí sáàrọ̀ sáàlà irú oríire tọ́lọ́ wà lẹ́gbẹ̀ẹ́ láti fún àwọn ará àdúgbò yìí kọ́lọ́ ju ọkárí bẹ́ẹ̀ náà ọkárí àwọn àdúgbò bẹ́ẹ̀ náà lọ bẹ́ẹ̀ tí àwọn mọ́ṣáláṣí báyìí àti àwọn olùmọ̀ báyìí tí ọlọ́run bá kójú tán káàkiri ní àwọn àdúgbò káàkiri àtàwọn mọ́ṣáláṣí tí wọ́n máa darí tí ó máa jẹ́ ìrìnsẹ́ fún wọn láti kọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ ẹ̀sìn nítorí pé Ah, mo mọ̀ yí pé àwọn ti máa àwọn ará àdúgbò náà ti máa di àǹfààní ọ̀pọ̀lọpọ̀ dánilẹ́kọ̀ọ́ lórí yẹ pé ó ṣe é ṣe kó ti yé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó ṣe é kọ́ méjì yé ẹlòmíì mo mọ̀ pé pẹ̀lú ògbọ́n lọ́wọ́ bá yóò padà yé àwọn tí ó ti yé náà ni tòun ó sì padà dúpẹ́ fọlọ́wọ́ bá lórí oore tí ọlọ́wọ́ bá ní sọ́lá ti ṣe ìgbẹ́ran láti ní àdúgbò yìí tòun náà àwọn nǹkan dáadáa tí èèyàn máa ń gbowó yìí. àlẹ́yìn àwọn ìṣíwájú yìí ẹ̀rí lè tí wọ́n ní kí agbéyẹ̀wò lóyún òun náà ni alkihanatu wa hukmu takafu alkihana wa hukmu takafu ṣẹ̀rí gbólóhùn yìí ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ báyìí kí a ṣàlàyé àwọn mùkọ̀dátì mọ̀gbó rẹ̀ káyọ̀ ṣẹ́kù ṣẹ́kù mùkọ̀dátì mọ̀gbó rẹ̀ ṣẹ́kù mùkọ̀dátì mọ̀gbó rẹ̀ kásì àlàyé àwọn ọ̀rọ̀ ẹlẹ́yọẹyọ tó wà nínú tọ́pìkì yìí àkórí ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ agbégunra wọn tó fi padà di àkórí ọ̀rọ̀ yìí tó fi di jumla tó di òdìdí ọ̀rọ̀ tí a fi ṣe àkọlé àbí àkórí ọ̀rọ̀ tí a fẹ́ bára wa sọ̀rọ̀ lórí ẹ̀ tí a bá wo ọ̀rọ̀ yìí àwọn kẹ́lìmà mẹ́rin ló wà mẹ́ alákọ̀ọ́kọ́ alkihana ẹlẹ́ẹ̀kejì òun náà ni wáwù tó wà mẹ́ àti ṣùk àti àtàkàkù mẹ́rin náà alkihana tó wà ṣùk ní àtàkàkù gbólóhùn mẹ́rin òun náà la gbógun ra wọn tó di àkórí ọ̀rọ̀ yìí nítorí àǹfààní àwa tí a jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ bíi tèmi báyìí mo wò wípé láàrin ìṣẹ́jú péréte tí wọ́n ṣàlàyé àwọn gbólò yìí lẹ́yẹ yọ náà kí a tó wá ṣàlàyé ẹ̀ lódìdí bó tilẹ̀ jẹ́ sí pé wọ́n ti ṣàlàyé ẹ̀ fún wa lódìdí nígbà tí wọ́n fẹ́ ṣíde ìdánilẹ́kọ̀ọ́ yìí wọ́n ti ṣàlàyé ẹ̀ lódìdí pé àtàkàwò òun náà ni kí a máa wo iṣẹ́ ká máa yẹ iṣẹ́ wò kí a máa sọ iye tó pamọ́ fáwọn èèyàn ìgbàgbẹ́lẹ̀ àtàtà hùn nìyẹn ká máa ṣe agbègbà ká máa ṣe iṣẹ́ awòsùn sọ̀kan ká máa ṣe iṣẹ́ yẹ̀míwò àtàtà hùn nìyẹn àkìhánà yẹ̀wò náà ní àtàtà hùn àkìhánà tó wà fún àtàtà hùn àti ìdájọ́ tí ń bẹ fún káàmù ṣiṣẹ́ yìí kí ni ìdájọ́ rẹ̀ nínú òfin ọlọ́run Allah subhanahu wa ta'ala ẹ̀fọn ká gbéyàwó rẹ̀. alákọ̀ọ́kọ́ alkihana gbólóhùn yìí wọ́n mú láti di káhana yakhunu ibi tó ti mú gbólóhùn yìí nìyẹn kihana dan wà kahana dan so ó lè wá ní kihana ó lè wá ní kahana bí kẹ́kìrì ṣáàp wọ́n fi fọ́n kíhà pẹ̀lú pé ká fún ṣáàpù yẹn ní kẹ́kọ̀rọ̀ àti ká fún ní fọ́tà méjèèjì òun náà ni ó jẹ́ ògidì lárúbáwá tó jẹ́ lárúbáwá tí ó múnádóko tó dáńtọ́ tó dáláhán tó bá wù yẹn lè sọ pé alikahana tó bá wù yẹn lè sọ pé alikihana ìkàtà ń pè bẹ́ẹ̀ òun náà ni ṣé fọ́tò ìtẹ́ẹ̀nì iṣẹ́ àwọn aláwo tí n bá wí bẹ́ẹ̀ yóò jẹ́ kóyè tèyé wa yóò jẹ́ kóyè tèyé wa dáadáa àwọn tí máa ń yẹsẹ́ wò iṣẹ́ tí wọ́n ń ṣe òun náà ń pè ní alkihana kí ni mo pè jọmọ́ àwọn alkihana walkahana iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ yíyẹsẹ́ wò òun náà ń pè bẹ́ẹ̀ sẹ́rí nínú gbólóhùn mẹ́rẹ̀ ní kí mo sọ yí pé ó tara jọ papọ̀ di àkórí ọ̀rọ̀ tá a fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ẹ̀yìn ẹ̀jẹ̀ kí wọ́n mú méjì tó yẹ pé ìtumọ̀ kankan náà ní méjèèjì òṣùwọ̀n tó fẹ́ gbà wá olóyà tọ̀tọ̀ síra wọn òun náà ni alkihanatu watakahul alkihanatu watakahul tó yẹ báyìí ìtumọ̀ rẹ̀ náà ni kí èèyàn máa wuṣẹ́ tí lọ́wọ́ bá sọ wípé tàkà hànà fúlàní ní fúlàní lágbájá ó tàkà hànà fún lágbájá àbí lágbájá tàkà hànà fún tàmẹ́dù ìtumọ̀ rẹ̀ ni pé owó iṣẹ́ fún láti lè sọ fún àwọn nǹkan tó pamọ́ láti lè fún ní òun nípa nǹkan tí ọjọ́ nǹkan kọ̀kọ̀ nǹkan tó pamọ́ tó wọ́n lè tàkà hànà láwùjọ. tòun náà ni káhánà náà ẹ káhánà yẹkùnù mìmbàbí náà sọ̀rọ̀ yẹn sòrò abẹ́kọ̀ọ́ ni kí má máa pẹ́ lórí àwọn èdè ó sí awa tí ọlọ́run ní ká kọ́ ẹ̀kọ́ èdè dáadáa tí a bá ń sọ̀rọ̀ nípa òṣùwọ̀n gbogbo àwọn àbúwá àbùkọ̀ọ̀kan ti ní bá tọ́ba jẹ́ wípé tọ́ba ní tọ́ba ní ìjọba mi bá di fọ́rọ̀bà ìtumọ̀ ní pé ọwá ní báàbù fa àlàyé fẹ́ ìlú ni ẹ́ àbẹ́ ẹ̀kọ́ ni tọ́ba wá ní ìjọba ní báàbù náà sọ̀rọ̀ yẹn ní pé wá ní fa àlàyé fẹ́ ìlú yẹ ọ sọ̀rọ̀ náà pè bẹ́ẹ̀ tí a bá tún wọnú gbólóhùn yìí a rí nǹkan tó pè ní wáwù làásù wáwù tó máa fi ń so ọ̀rọ̀ papọ̀ tó yẹ pé wáwù yìí sáàpẹ̀kù máa qablaha ala ma ba'daha ó ń so ọ̀rọ̀ tí ọ̀sáájú ẹ̀ papọ̀ mọ́rọ̀ ti bẹ̀lẹ́ yìí rẹ̀ tó wáwù yìí sì ó ń so alikahana walikihana ó ń so papọ̀ mọ́kínni o àtàkàhù lọ́sọ̀ pé alikahana tó àwòkihana tó wà sókùn mo ṣàṣà kùn mo ṣàlàyé kata pè ní mo ṣàlàyé káàbù yìí fún wa dáadáa náà lẹ́yìn eléyìí láyé rèé mo sọ yí pé àwọn lárúbọ sọ yí pé káhánà lè mọ dòlè ìtumọ̀ yìí pé ọgbọ̀n bìbọ̀ yìí bí wàlá sọ̀rọ̀rí wà máa yá ìdíje lẹ́hùn kéèyàn sọ fún yàn kí nǹkan tó pamọ́ àṣírí àti nǹkan tí ó padà máa ń tẹlẹ̀ lọ́la téèyàn kan ò tí ì mà nípa rẹ̀ kéèyàn máa wá fọ́ọ̀mù yàn lónìí nípa rẹ̀ ń sọ pé kíáhàn ẹ̀yọ̀ ọ̀dọ́dún ni kíáhàn ẹ̀yọ̀ ọ̀dọ́dún ni. bákan náà nígbà tí wọ́n sọ pé kíáhàn ẹ̀yọ̀ ọ̀dọ́dún ni ìlú ẹ̀ pé fọ́ọ̀rọ̀ tàbí náà ó di ẹni tí ń wuṣẹ́ ó di alágbèéká ẹni tí ń wuṣẹ́ fáwọn èèyàn. bákan náà Ah, ìgbà míì wọ́n lè wọ́n lè gbé fẹ́ẹ̀lì wá ní báàbù hafuna báàbù hafuna yẹni pé táwùnà yẹ kùhùnù fáìlì ayọ́fẹ́ ìlú yẹn báàbù ayọ́fẹ́ pélé náà ló ní báàbù yìí ayọ́fẹ́ pélé náà ló ní abẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wá sí abákọ́ ìmọ̀ sọ. náà ìgbà wọn kílọ̀ mọ̀ bọ̀ọ̀ náà so èyí sáyé tọ́ba sọ bẹ́ẹ̀ lábàá sọ pé táwọn náà ṣe kú kọ̀bìlà táwọn náà ṣe kú kọ̀bìlà ìtumọ̀ rẹ̀ pé tọ́ ọ̀tá yìí ẹ̀ ó di ẹni tí ń wuṣẹ́ ṣe kú kọ̀bìlà ó ní àgbàlagbà inú ìlú tọ́ba sọ pé káàmù náà ṣe kò kọ̀wé lá ìtumọ̀ yìí pé àgbàlagbà ní òlú yẹn ó lè ṣe o ó dẹ̀ ti ń wuṣẹ́ ó di babaláwo ó dẹ̀ ti ń wù kápá òun yẹn. ayi ìtumọ̀ yìí pé ìṣàkóso kìhánà ìṣàkóso alìkìhánà ó dẹ̀ ti ó mú iṣẹ́ ká wo iṣẹ́ fáwọn èèyàn ní iṣẹ́ ṣe ó mú ìmọ̀ wo iṣẹ́ fáwọn èèyàn ó mú ní iṣẹ́ ó mú ní ṣe fà tọ́ba sọ pé ìṣàkóso ìtumọ̀ yìí pé kéèyàn ìtìjáde yẹn ti jẹ́ mẹ́tẹ̀ ní ṣéfà ṣéfà tó ti bá yìí tọ́ba tó kẹ́kẹ́ àwọn ọ̀nà ṣéfù kọ̀bílá ayé ìṣitáwọ̀ kan ti hà rẹ̀ ẹ̀ tọ́wọ́ sáyé náà àwọn ìṣitáwọ̀ kan ti hà rẹ̀ ó di ẹni tó sọ iṣẹ́ ká máa wo iṣẹ́ fún àwọn èèyàn ká máa wo tọ́ pamọ́ fáwọn èèyàn ọ̀sọ̀ di iṣẹ́ yẹn fi máa jẹun. náà eléyìí báyìí òun náà ní tó sábà sọ pé àìsèhánà àbí àìsèhánà òun náà ní ṣe fọ́tò sáàlì tí a máa ṣiṣẹ́ ìwòsàn fáwọn èèyàn ayé àtàkà gbogbo pàtàkì àti gbogbo ìwọ̀nyí tí a máa sọ ìmọ̀ àkọ́kọ́ tí tó bá pamọ́ tí a máa sọ fáwọn èèyàn tí a máa wo iṣẹ́ fáwọn èèyàn. náà lẹ́yìn ìgbà tí eléyìí sábà pé àtàkà bù òun náà ní káyàna tí a lè sọ pé òun náà ní àìsèhánà tó ìsúmọ̀ ẹni pé kí ni كما تكهن له أي كهن أي كهن له أخبره الغيب okun lérò ìgbìmọ̀ kọ̀kọ̀rọ̀ yẹn okun lérò tó pamọ́ nìyẹn so orúkọ ẹni tó ń ṣe ẹ̀ ti ṣe wọn tó ń pè ní alikahinu alikahinu mọ́kúrọ́dù yẹn orúkọ ẹni kan yẹn tó bá ti kó wọn pọ̀ wọ́n sọ wípé alikohan kohan àbí kahana kahana àwọn tó wọ́n pọ̀ nìyẹn àwọn tí wọ́n ń wo iṣẹ́ àwọn tí wọ́n kọ́wọ́ yẹn ní òun nípa tó pamọ́ òun ń pè ní àìkòhá àbí àìsáyàlà. náà lẹ́yìn tá a ti mọ àwọn eléyìí báyìí kí tó tẹ̀síwájú ẹ̀dẹ́ tó fún wa ní àlùfáàdó gáàsì sílẹ̀tì àwọn gbólóhùn kan tó ní í ṣe pẹ̀lú ìta ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí àwọn gbólóhùn míì tó yẹ pé òun náà ìtumọ̀ rẹ̀ ó ṣe déédéé ìta ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí àbí kó súnmọ́ tí ti ń bẹ̀rẹ̀ láwùjọ wa táàbá bá ń táàbá ń bá wíwẹ̀ pàdé nínú kéwú ká lè mọ báwo la ṣe máa gbàgbọ́ yẹ ká lè mọ báwo la ṣe máa tú báwo la ṣe máa bá lò. bákan náà àwọn èèyàn kan bẹ láwùjọ wa lónìí tó fẹ́ máa da kínní ìlú wọ́n ní alìkìhánà wọn kìhánà wọ́n lè yàtọ̀ fún alẹ́ ẹ̀rọ́ọ̀fà wọ́n yàtọ̀ fún nínú alẹ́ ẹ̀rọ́ọ̀fà pé mẹ́ni ata ẹ̀rọ́ọ̀fà àwùjá ìlẹ̀ wọ́n ní nígbà tí méjèèjì ti lè wáyé tí áwùsù wà ń bẹ̀ yẹn ó túmọ̀ sí àlọ́ ọ yàtọ̀ fún àlìkáàlì àìmọ̀kan báyìí nínú ìbáyìí tí wọ́n bẹ́ ń da kí ó máa wọ̀nyàn lójú wọ́n bẹ́ dàrú mọ́ wọn lójú ṣe kódà èèmà bí tẹ bá gbọ́ bóyá ti gbọ́ rí bóyá ẹ̀yẹ̀ fẹ́ gbọ́ ni yóò yà yín lẹ́nu púpọ̀ wípé àwọn kan sì tún ṣe debate lórí wípé yẹn lè yẹsẹ́ wò mo bá wọn pàdé bóyá ó ti lé lóṣù kan báyìí ní airport ní checkpoint níbẹ̀ yìí ní after airport checkpoint àwọn èèyàn máa ń gbé ní checking point ní checkpoint yẹn náà bá dẹ̀ pè mí àwọn tí àwọn búrọ́dà tó wà ń bẹ̀ tí ọlọ́run ní ká dìjọ mara kí àjọṣepọ̀ ẹ̀sìn kó wà láàrin wa tó bá ní àwọn tẹlọmọ wá sádùúgbò àwọn náà lè yẹn lè wuyẹ pẹ̀ so ìmáàmù mọ́ṣáláṣí àwọn ọmọ ìyá tí wọ́n jó ní súnà ń bẹ̀ àwọn tí wọ́n bá wọn ṣe fanfa ìmáàmù náà ọlọ́run dé káwọn náà tíwú dáadáa ọlọ́ba kí ó bá wa ṣe àmójú wọn lórí dáadáa ọlọ́ba kó bá fi ẹsẹ̀ wọn rinlẹ̀ dáadáa sí ju bí ó ṣe fẹsẹ̀ wọn rinlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti wúwa náà gbóhùn sọ pé kí mo sọ pé wọn dúró dédé tẹ́lẹ̀tẹ́lẹ̀ o pẹ̀lú wa la nídìí àlékún ìfẹsẹ̀ rinlẹ̀ ìdínà bẹ̀tí tí mo ń sọ ẹ̀yìn náà ni ẹ̀rí ẹ̀ ni mo mú wáyé kí mọ́ bá gba àsìkò púpọ̀ ní ṣókí ni pé ní kúkúrú èdè ni pé nọba ní àwọn tó ti padà mú àdéhùn ọjọ́ mi nọba pè mí pé àwọn fẹ́ kí n wà níbi ìjòkó yẹn pé oh, wọ́n sáré pè mí léra léra ní wọ́n sọ wọn pé irú àwọn ìjòkó yìí rèé àwọn tó wọ́n tó wá lájú pẹ̀lú ẹ̀mí ti mọ̀ wọ́n kódà mọ́ mẹ́ni tẹ́ mọ̀ wá lára mọ́ mẹ́rin jẹ́ fún wọn lówó kama jẹ̀ kẹrù káàkiri ilé kéwù kan tó kọ̀ rẹ̀ dá báyìí ṣùgbọ́n tá burú jáde mẹ́rin ilé kéwù tó ń jókọ súnà ṣùgbọ́n tó ń gbé ilé kéwù bídà ilé kéwù bídà ilé kéwù ẹ̀bọ mẹ́rin sẹ́nukú láti pè ní ilé kéwù ẹ̀bọ mẹ́rin sẹ́nukú orúkọ rẹ̀ dáadáa kódà àwọn tí bá ń gbórúkọ rẹ̀ látòkèrè kí wọ́n sínú ìlú ìyá máa kó tẹ̀jẹ̀ bá wọn ẹlòmíọ́ wá tàtòkèrè wá kéwù bẹ́ẹ̀ yóò rò pé ilé kéwù súnà ni náà ọlọ́run bá kó sànù wa àwọn nínú àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ jáde ní èké wúyí lọ́sọ́ wá tẹ̀síwájú lọ sílẹ̀ ní sọ́lọ̀ tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ ń bẹ̀ àwọn ni wọ́n ń da súnà káàkiri gbogbo olú wọ́n kéwú tán wọ́n ti kéwú wọ́n kéwú tán ni báwo ni wọ́n ti fẹ́ máa pèpè sẹ́bọ báwo àwọn súnà tó ń dìde nìlú làwọn dìde láti máa ṣàrọ́bà wọ́n fẹ́ máa gbógun ti súnà àti wọ́n pàdé lọ́pọ̀lọpọ̀ àwọn mùnàkọ̀ṣà níjọ́ tí wọ́n yẹn kọ́ wa bá mi ṣe nìkan ṣe nù wọn lórí pé èèyàn lè jẹun òkú mo rí kúrò pípò ní wa wọ́n ní àyà burúkú pé ní orí nǹkan tí ẹ lè pé nìkan ṣe wọ́n jáde èrí nǹkan náà láyé sẹ́yìn rò yí pé wọ́n ní jáde wọ́n jáde yìí láti máa lọ pẹ̀lú confidence pé àti ní wọ́n wà sọ náà wàhálà àwọn ojúmọ̀ ojúmọ̀ wí nǹkan yóò ti mọ̀ gba wíwí ọlọ́run kọ́lá ọ̀sán sàánú wa ọlọ́run mẹ́jà sọnù téèyàn bá bọ́ sọ́wọ́ wọn tí wọ́n da òṣèlú ogún yàn tó láwọn sáà wúyì kẹ́kọ̀ọ́ wọ́n kẹ́kọ̀ọ́ nítorí tí wọ́n sọ wọn akẹ́kọ̀ọ́ tẹ́wọ́ padà bá wọn pàdé tẹ́wọ́ bá rẹ́kọ̀ọ́ lára wọn tẹ́wọ́ pé bóyá parọ́ máa tó lọ àwọn èèyàn jẹ́ náà kẹ́kọ̀ọ́ ni àwọn ilé o àjẹpẹ́rọ́ làwọn oníṣúná yẹn pa ìyẹn wàá tó padà di tí yóò tó wá padà pa sáwọn abidjan lómi padà wá di ara wọn wọn kẹ́kọ̀ọ́ méje tẹ kódà táwọn eléyìí bá bá wùsùlù mọ wà lọ lọrùn bó ṣe wù wọn wà lọ sílù fẹnu wọn tí a mọ̀ wípé nínú àwọn ìmọ̀ tí ó yẹ pé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ dà fún àlàyé tí ó lè tí ó lè mórí bọ́m̀bẹ̀ tí ó sì gbọdọ̀ kọ́ yẹn kéré ní usul fiqh wa tí a bá fẹ́ dà fún àwọn tó fẹ́ dà fún àwọn <laughs> o gbọdọ̀ fi usul fiqh o fi ṣeré tí a bá fẹ́ sori burúkú nínú màtọ́ yára sọ̀yàn di olórí burúkú láyé tí ìfẹ́ ẹnu yára tètè wọlé sọ̀yàn ń bẹ̀ ó ní usulu fiqh wa ṣẹ́ni gbogbo àwọn qawaid tó wà nínú usulu fiqh àwọn qawaid ti ń fi ní mànà ni ó sì ní àwọn òfin tó di àwọn qawaid yẹn ṣùgbọ́n àwọn qawaid yẹn gbogbo ẹ̀ pátápátá ni ìfẹ́ ẹnu wọ̀ kẹ́mẹ́jì sọ̀rọ̀ ń sè dọ̀rúrọ̀ yá ah, ni ṣẹlẹ̀ wípé ibi tí ṣetán nígbà mú wọn nìyẹn kọ́rọ̀ méjì dọ́rọ̀ ibi tán sálọ nìyẹn mọ̀fọ́rù wọn ni dọ̀rúrọ̀ tọ́ba tó ti yá ìtìkọ́dú àkọ́sí dọ̀rọ̀ rẹ̀ tọ́ba tó ti yá mọ̀sọ́lì àti mọ̀fásì ẹ̀ dá ẹ̀yìn kíláàsì àti wàzánà tó bẹ́ẹ̀ mọ̀sọ́lì wà ní mọ̀fásì kí ni mọ́sálà àti mọ́sádà yóò máa wọn mọ́sálà pẹ̀lú ọpọlọ àti mọ́kútádà pẹ̀lú ọpọlọ kò ní mọ̀ ní kìtàbà ju súnà gan ni ó àdáda òun ni ó sọ gbèdéke àti àlàntẹ́ǹpè ní mọ́sálàhà àti mọ́sálà fún wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ọ̀wá ìlú pọ̀ gan ìyẹn ti pé tó bá ti bẹ́ẹ̀ sì fẹ́ràn kaba yìí alimasakọtu tẹdiribu tẹsí kọyida akọkọ nìyẹn <laughs> ìfẹnu kakọ tọba ti ti ri tọba ti tí o bá ti wà nù wàhálà kaba yìí wàhálà kọyida akọkọ mi yọra àyè sá kọ́nà bá kó wa bẹ̀lá nà pé náyù eléyìí náyù jáàzìmù ṣe ẹ̀rí ànáyù jáàzìmù lọ́wọ́ bókè ní ṣẹlẹ̀ lè ṣe ṣe náyù jáàzìmù ọlọ́kọ́ <laughs> sànù wa náà ṣe mọ́ pẹ̀lú nìyẹn lọ́ ní kí adọ̀ wa sọ̀rọ̀ lórí ìjẹ́ yẹn lè wúṣẹ́ ìmọ̀ sọ fún wọn pé àwọn tí wá sọ̀rọ̀ yìí àwọn tí mọ̀ dáadáa ni àwọn náà mọ̀ mí dáadáa èmi ò rí àǹfààní di ká lọ jòkó pẹ̀lú àwọn eléyìí kálá ná kọ́ṣà àwọn níbi dáa wọn ni àwọn ti má jẹun pẹ̀lú gbogbo àdúgbò yìí ti gbọ́ mistake ìjọba ṣe yìí tábà wọn náà ṣe máa ń pè àwọn àdúgbò máa sọ pé wọn mọ ahó tọ wọn bá ní àwọn eléyìí bá ní mẹ́rin wá pé ọmọ ẹ̀dá kí ẹ máa wo yẹpẹ́ ìyíṣẹ́ torí hadith ń gbára lé káàrọ̀ nàbí yìí min al-anbiya yẹ kóso káàrọ̀ nàbí yìí min al-anbiya yẹ kóso faman wafaqa khattahu fàgáàdì so màá sàlàyé lórí ẹ̀fẹ̀ ló gbọ́nà wa ó ná mú dání lórí pé yẹn lè wú yẹn fẹ́ so yìí báyìí nínú àwọn nǹkan tó wá ń kọ́sẹ̀ káàkiri ní àwọn ṣùgbọ́n láwọn ìrújú ni pé al-iraqa ó yàtọ̀ fún al-kihana nítorí àná sọ lọ́sọ̀rọ̀ pé man àwùkáàlìmà méjèèjì jẹ́ yàtọ̀ síra wọn pé àrọ́bù yàtọ̀ fún àlìkáàlìmà tó yẹ báyìí tó nítorí ẹ̀ ní ojú kí n mẹ́nu bá alẹ́ ìrọ́fà ilé ìlà di kẹsìrì aláì tábù àìní ẹni kẹsìrọ̀ òun náà ni ṣèfàtú làárọ̀ ṣèfàtú aláàrọ̀ iṣẹ́ àwọn tí máa ń wo iṣẹ́ ní wọ́n ní alẹ́ iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ kájẹsẹ́wò náà ń pè ní alẹ́ ìrọ́fà wọ́n àgọ́ọ̀fù tá a wí yìí tí yóò kọ́tù mùbà lọ́dọ̀ nílẹ̀ láàárín gbólóhùn kan ni tí ìtumọ̀ rẹ̀ dógóńgó tí wọ́n mú láti di àlàáríkù ẹni tó mọ̀ nǹkan. eléyìí báyìí tàbí ká sọ pé nísìbà ni fún gbogbo ẹnikẹ́ni tó wáyé pé yẹn jẹ́ síbi lẹ́nu ọ̀fà tó ń fi rẹ̀ títí di pé kàmá wòṣẹ́ ló pè ní àrọ́ wọlé àrọ́ àwọn olùmọ̀sọ yìí pé ìbẹ́nà àwọn olùmọ̀sọ sọ pé huwa lè ká yìí nù àlàyé eléyìí báyìí tẹ bá fẹ́ wo ọ̀rọ̀ tí mo ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí kí èèyàn bá lọ wọnú alqawl mufid ala kitab at-tawhid li sheikh الشيخ العلامة الوالد الفقيه الشيخ العلامة الوالد الفقيه محمد صالح العثيمين الله يرحمه nínú síra wọn nígbà kìtàbù tọ̀ṣì àrọ̀ ibẹ̀ wọ́n ní kílà wọ ìkáhìn àrínà olùmọ̀tá ní àlàárọ̀ òun náà ní àlìkáhìn ìgbà kan náà làwọn méjì wọ́n wà lẹ́bi yóò di wà ní mustaqbal òun náà ẹni tí ó mọ̀ fún wa lérò nípa tí ó tẹ̀lé lọ́jọ́ wájú ẹni tí ó mọ̀ fún wa lérò nípa tí ó tẹ̀lé lọ́jọ́ wájú wàkíì àwọn ẹ̀kọ́ sọ wípé huwa ismu nàámu wọ́n ní orúkọ tẹ̀lé tó yẹ pé ó kó sínú ó kó gbogbo ń tàbẹ́ kàyí sínú wà ìsmù nàámu ìdáhì wàlmùnájì wàrọ̀mọ́ọ̀lì wọ́n ní orúkọ yìí kèé ṣe káhìn nìkan ń pè ní àlàrọ̀ bí kò ṣe pé ó kó sínú ẹni tó ń pè ní àlìkáhìnù tàbí tàbí fún alẹ́ kan yẹn wàlmùnájì mu àti ẹni tó yẹ pé òun náà ń woṣẹ́ pẹ̀lú oṣù pẹ̀lú ràwọ̀ ló ń pè ní àlùmọ́jì mu awòràwọ̀ wàrọ̀mọ́ọ̀lì àti awo alkahin walmunajimu warramal wọ́n ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ni ó kó sí abẹ́ aláàrọ̀ bákan náà wà náà wíhì àtàwọn ẹ̀mí tó tún jọ wọ́n nínú iṣẹ́ nínú iṣẹ́ sí mímọ̀ yẹsẹ̀ jíjù àdá màrífàtì rọ́ì bí mọ̀kọ̀dìmá ti yẹsẹ̀ nílùú ha ní àwọn tó jẹ́ sí wípé wọ́n máa fún àwọn èèyàn nírò àbí ká máa pèpè wípé àwọn mọ̀ ní ma àwọn mọ̀ ìmọ̀ kọ̀kọ̀ ntọ́pamọ́ àwọn mọ̀ bimọ̀kọ̀dìmáàtì yẹsàmìlùhà yẹsàmìlùhà bimọ̀kọ̀dìmáàtì yẹsàmìlùhà pẹ̀lú àwọn nǹkan kan tó ìkọ́kọ́ ṣe ṣáájú náà síwájú fẹ́ tó fún yàn ní ìròyìn nípa ìtọ́ba fún yàn ní ìròyìn nípa rẹ̀ bóyá yẹ̀pẹ̀ ní owó ni bóyá wọ́n lè ní ìgbà míì wọ́n lè ní kí òmìnira fúnra rẹ̀ kọ́ ọmọ ìwà wọn kọ́ tẹ̀jú máa wọn wọ́n mú àwọn ẹyin àwọn kan máa ń wo iṣẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ nínú ẹyin jù rẹ̀ wọ́n mọ̀ wò báyìí wọ́n mọ̀ wò nínú ẹyin jù rẹ̀ wọ́n rí kàkà o wàlá ìwọ̀n rí kàkà má padà sàlàyé fún yín kò sí tí wọ́n rí tí ń wo yẹpẹ ni àjẹni tí ń wo mi ni wọ́n rí kàkà ṣùgbọ́n wọ́n ń gbọ́ tí ó rí náà wọ́n wo orú ilé báyìí kódà ẹ má jẹ́ kó yà àbí kùrán ni wọ́n yẹ̀wò fún wa ní á òyí ni àwọn bàbá àwọn bàbá ẹni ọlọ́run ni wọ́n kódà tẹ́bá dọ́dọ̀ wọn báyìí àwọn ewu yẹpẹ̀ àwọn ewu omi gbogbo nǹkan táwọn èèyàn wọ̀nyà kò ẹ́ ọ̀rọ̀ lọ́wọ́ ni ó dùbò sẹ́kùn yín àwọn yìí súnmọ́ lọ́n púpọ̀ ẹni ọlọ́run ni wọ́n à wọ́n ti kó tàjẹ́ bá ọ wọ́n ti tàn ọ́ jẹ wọ́n wípé baba ìjẹ́ni ọlọ́run yìí mọ̀gbà ta lọ ṣáájú níbi irú jẹ́ni ọlọ́run yìí ta lọ kọ́kọ́ ṣáájú yìí ta lọ kọ́kọ́ jẹ́ni irú ẹni ọlọ́run báyìí ṣáájú yìí ká máa fi kùránì wo nǹkan tí ó ṣẹlẹ̀ sí yàn lọ́la àbí nǹkan tí ó pamọ́ yìí ta lọ yìí lórí ẹ̀ sọ kùránì kalẹ̀ fún táwọn mi ń jẹ́ ní ọlọ́run mi pàwọ́dárò ìyá rẹ̀ fojú sunkún rẹ̀ àwọn yàrá máa ní ha ní ọba dọ́dọ̀ àwọn ṣé wù jẹ̀ bẹ́tẹ̀ àwọn bá àwọn ẹni ọlọ́run ọmọ yìí àwọn yóò mọ ahalẹ̀ pé ìyá kí ní kìlọ̀ fún ma rẹ̀ kò ní ìjọ méje kò ní ìjọ méje báwo táni wọ́n fi yẹn jọ sápẹ̀rẹ̀ ìjẹ́ni ọlọ́run ní kí a máa lérí sí yẹn kò ní ìjọ méje tó ọmọ adájọ́ ìsìlámù rí kí a pààyàn kí a kó pààyàn àti ọmọ adájọ́ ìsìlámù rí ẹ̀ ká tó máa sọ pé o tó ṣe dẹ́ ọ̀rọ̀ rẹ̀ di méjì àpààyàn ní òkú jẹ́ ní ọ méjèèjì pípa ní adájọ́ rẹ̀ nù sẹ̀rí àwọn ọlọ́run ẹni tó bá pààyàn pípa ní kódà kọ́mọ̀dé náà kọ́ máa má pààyàn àyè bẹ́ẹ̀ kọ́ ni kàmọ́ tuntun ọkọ̀ tó wà lò dán kódà kọ́ má pààyàn nípa ẹgbẹ́ yìí dán lásán ni bọ́wọ̀ dẹ́ ma ṣẹ̀rí àbá tẹ̀ ọ́ àbá orí rẹ ti bọ́lẹ̀ wọ́n tún wá kó méjì papọ̀ ṣé ibà yìí ìyá náà wọ́n á gbọ̀n pé ah, ẹ bá tuntun ọlọ́ ẹ̀ ní sóko torí ọlọ́ ọmọ kékeré ní ṣe àwọn ọmọ yìí láyà púpọ̀ ni àwọn ọmọ yìí ò ṣe kékeré kan ní wọn mẹ́yìn bàbá ni ìmọ̀ ni àti ìbájẹ́ kí mo wọ láyà rẹ mọ́ lára wọ́n bá jẹ́ àkàrà ẹjọ́ méje àkàrà ọmọ kékeré ah. ọlọ́bí àwọn kékeré tọ́jáwò lọ́hùn tọ́jáwò rí tọ́jáwò ẹ̀wò rí wọ́n bẹ̀ lájúlẹ̀ ọ̀rọ̀ báyìí ọlọ́ọ̀bá kó dáhùn kó sànú wa irú àwọn wọ̀nyí tó yẹ pé wọ́n máa ta àwọn iṣẹ́ kọ̀ọ̀kan láti lè sọ fáwọn èèyàn wọ́n sì àwọn iṣẹ́ kan tájú ìgbà tí olùjákùkọ ni wọ́n ń lò àti bọ́ bàbá alákùnkọ́ náà rí ó ti lò bá tiẹ̀ ó ti lọ ètò bàbá alákùnkọ́ tàìlà ìlàlá nínú àwẹ̀ kìnìún òun àjìnì wa tàìlà ìlàlá nínú àwẹ̀ wọ́n á pèsè fún bàbá alákùnkọ́ èmi sì kó bàbá sílẹ̀ bàbá alákùnkọ́ yìí ilé tó wà wájú ilé rẹ̀ èmi sì ń gbé bàbá alákùnkọ́ ládùúgbò ẹ̀mọ́ wà ń gbà yẹn kò yẹ báyìí lòun náà lọ àtàkùntà àti gbogbo àti ìnà ìdá ìwọ̀n nílẹ̀ fún so ló pọ́dún márùn-ún dá gbogbo òkìkí bàbá alákùnkọ tó pọ́dún márùn-ún àbàbà ẹlẹ́ni tí a tún padà gbòdé àbólómi ń gbóná mo mọ̀ sọ àwọn ẹlẹ́gbẹ́ ìjẹ́ ìrọ̀ká àwọn mọ̀kànjìmá tó ń ṣe òun náà fi ń gbajúmọ̀ ẹ̀rẹ̀ lẹ́ni tíra ẹ̀rì ẹni jọ́sọ̀ fún yí pé olómi ń gbóná lòun ẹ̀rẹ̀ ẹni ìjà kìnìkan lòun oníjà kìnìkan oníjà dùà ẹ̀rẹ̀ tí ó sọ fún ẹjọ́ sọ fún pé ìsìkára làwọn bá wọn yẹn ní ìsìkára wọn yìí máa pè náà àwọn àwọn máa ń báyọ̀ sí ìsìkára ni naam olóògbé àgbélẹ̀ tó rẹ̀ ní ọ̀pọ̀ yẹn rí wàláyé ọjọ́ mẹ́rin ní kìí sẹ́rin nítorí pé ṣe rí àwùjọ táwọn yìí bá wà ìbínú ọlọ́run ọba yìí ń wọn láwùjọ yìí

amẹ́ríkà lè má irú ìyá ìyá òjì tí ń yà wá yìí bẹ̀tì ìyá kéèyàn kà máa kú tuntun pé ń jẹ àwọn àtàwọn ìyá míì ní nàìjíríà sẹ́yìn máa ń gbọ́ ilẹ̀ rírì níbo ni ilẹ̀ tí máa ń ní nàìjíríà ẹ̀yin gbọ́ láwọn ọ̀hún tí wọ́n kà pa àwọn èèyàn lọ súwà ẹ̀yin gbọ́ pé kíní kàkà di ẹ̀tẹ́lẹ̀ tí tí oríṣiríṣi àwọn ìtẹ̀lẹ̀ àjálù ilé ayé wọn àgbádùn ẹ àkèyàmà ìgbésí ayé ẹranko náà sájẹ ń gbé náà ń kọ kò sí ìlú kan sáté ń ṣe àwọn wọ̀nyí àwọn nǹkan wọ̀nyí kí ìyá Ọlọ́run kò kì í sọ̀kalẹ̀ lé wọn lórí níbẹ̀ so kìí sọ̀rọ̀ yẹn ní wàlọyì ọ̀rọ̀ tó burú báyìí torí pé wọn ń kó bá wùjọ yìí now bí mọkàndínlá ti yẹ sàmì yìí ha sheikh ayin eh, sọlẹ eh, sheikh muhammad sọlẹ àti ní wọn sọ pé wàhálà máa ń wọ́n ní ìtumọ̀ ilé ìtasọ̀ yìí tó kó gbogbo àwọn ilé ìsinú ìfòhun ló kẹnu jùlọ wọ̀nyẹ̀ dídú àìlẹ́yìn àtìṣekọ̀ wọ́n ní inú ọ̀nkátà àlèbí tẹ̀rí tí ó jẹ́ pé wáyé pé ìtumọ̀ yìí tòótọ́ òun lọ bá mú jùlọ tó sì kó gbogbo àwọn ilé ìsinú tó sì kó sínú jùlọ òun náà ní àtìṣekọ̀ ibi tí wọ́n ti wọ́n mú láti di alimẹ́rífà níbi kéèyàn máa nímọ̀ nípa nǹkan kéèyàn mọ̀ nǹkan bí tó ti mú nìyẹn. wọ́n sami lukú lamẹ́ tààfọ̀ háàdì alùmọ́ gbólóyìn alimẹ́rífà yóò wá kó sínú gbogbo àwọn tí bá ń ti àwọn àlámọ̀rí wà dá àdíhá alimẹ́rífà tí wọ́n dẹ̀ fi ń pèpè tí wọ́n ń pèpè tí wọ́n ń fi nǹkan yìí pèpè wípé òun nímọ̀ òun fi mọ òun nímọ̀ nípa nǹkan tó pamọ́ sẹ́rí ìyàtọ̀ díẹ̀ díẹ̀ tí wọ́n bẹ́ẹ̀ kí n sì sọ́ǹtì bóyá àyè lè mọ́gbà mímọ́ ó ní pé alkihana awilkahana òun ni kéèyàn máa woṣẹ́ pẹ̀lú ìmọ̀lú àwọn ṣèyàtọ̀ yìí àwọn àjẹ̀nú àwọn èṣù nínú àjẹ̀nú kéèyàn máa lò wọ́n láti woṣẹ́ òun náà ń pè ní alkihana ìgbà míì wá rèé kìí ṣe wípé yóò kàn déédéé máa lo àwọn kìíní yẹn yóò ti láwọn mọ̀kàndínmáàtì kan ó lè jẹ́ pé ó lè jẹ́ pé yẹ̀pẹ̀ ni ó máa lò ìgbà míì ó lè jẹ́ pé àtẹ̀lẹ́wọ́ ni yóò kàn sọ fún ọ pé kò bá àtẹ̀lẹ́wọ́ rẹ wá ṣé ẹtì máa ń tẹ̀sùbá olùdẹ́pẹ́ ní oníyóni kò mú kan lọ́kàn kò mú kan tẹ̀sùbá tó bá tó wá lè mú kan ẹ̀yẹ́ mọ́ apá ó ti ní bó ṣe máa ń fà. so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ọ̀nà tọ́pọ̀ lọ jáǹtì rẹ́rẹ́ táwọn ìgbà míì ò lè jẹ́ pé ọ̀sán ìyàn máa lò ọ̀sán ì sìgìdì kan kékeré báyìí tó wọ́n máa dún ò lè jẹ́ pé tó máa lò nìyẹn ṣe àbíkọ́ máa lọ àwọn nǹkan míì ṣé gbogbo àwọn nǹkan tí ń lò yìí àlìjẹ̀nú nílò ọkà wá ń ti àwọn nǹkan yẹn ó ń lo ọmọ àwọn nǹkan wọ̀nyí ẹgẹ́ bí mọ̀kàndínmáàtì ẹgẹ́ bí àwọn nǹkan ti síwájú láti gba ọ̀rọ̀ lọ́dọ̀ àlìjẹ̀nú tó fẹ́ gbọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ àti láti fi kó ìtàjẹ́ báwọn yẹn ìgbà mi ò lè jẹ́ owó ni eléyìí tá a máa wá wá láwo ma òun náà ni olówó ẹyọ yẹn ó ti ní bá ṣe máa ń dè máa ra okùn tí wọ́n sì máa gbé jalè àbẹ́ẹ̀kọ́ ni tí wọ́n sì máa sí ojú rẹ̀ tí wọ́n sì máa pa ìkàdé tó yẹ báyìí gbogbo àwọn tẹ́ bá ti ní ti ń ṣe iṣẹ́ yìí àwọn náà ń pè ní uhad ẹ àwọn náà ń pè ní àwòsùn sọ̀kan ìgbà mẹ́rin ó lè jẹ́ obì obì ni ó lò kéde gbogbo ẹ̀la lè rántí tá kéde gbogbo ẹ̀la lè mẹ́nu bàtán ìwọ náà ti máa rántí tí bàbá ẹ̀gbẹ́ lé yẹn máa ń lò owó ẹ̀yọ àwọn bàbá tó wọ́n máa lọ́sọ̀ máa lọ ń báyà àtàwọn ẹ̀yà yẹn ìwọ náà ti máa ń tán máa ń lò àbí gbogbo nǹkan tó ń lò yẹn náà ni gbogbo nǹkan tó ń lò yẹn òun náà làwọn nǹkan wọ̀nyí tòtọ́ tó wá lẹ́jẹ́ pé wọ́n máa ṣe ìjẹ́rù mẹ́rìnfà wọ́n máa pàpẹ mára páwọn mọ̀ nǹkankan látara àwọn nǹkankan tí wọ́n máa ṣe so tẹwárí almunajjim òun lẹ́fẹ́ yẹn pé òun tiẹ̀ tóun fi ń wo sẹ́ni ìràwọ̀ ẹ̀rí pé tóun fi ń wo sẹ́ni tiẹ̀ ìràwọ̀ ni òun náà rèé tóun náà gbé jáde náà ni mẹ́rìnfà ìjẹ́rù mẹ́rìnfà náà ni ló fẹ́ pé ṣèkìtọ́ pé ó kọ̀ yìí aláàrọ́ọ̀fù kó gun wọn sínú nítorí pé ibi tán ti mú mọ́jà yẹn ibi máàrífà ni ibi pé kíyàn lọ́rọ̀ kó òun mọ̀ nǹkan òun mọ̀ nǹkan já àbẹ́ ọ̀pọ̀ ni ẹni tí ó wòrà wọ̀ nítorí náà fẹ́ sọ náà kó òun mọ̀ máa kọ̀kọ̀ wá bí ẹni tí ó wo tí ó lo àlùjànnú nítorí náà fẹ́ sọ náà ni pé òun mọ̀ máa kọ̀kọ̀ wá bí bẹ́ẹ̀ náà ni ẹni tí ó lo nǹkan míì náà nítorí náà fẹ́ sọ nìyẹn so nítorí ẹ̀ka lọ síbi àtẹ̀jì àtẹ̀jì òun náà ni ká wo iṣẹ́ pẹ̀lú ìràwọ̀ tòun láti di nẹ́jàmá yunẹ́jìmù tẹ̀jìmà òun wá rè ìpìlẹ̀ rẹ̀ gẹ́gẹ́ ní láti di nẹ́jàmá ní ìpìlẹ̀ rẹ̀ gẹ́gẹ́ yẹn jùmù nẹ́jìmán wà ní jùmà tó yẹ báyìí jù ìdápẹ̀ ní nẹ́jàmá òun náà ní sábà sọ pé tí lẹ́rú bá sọ pé nẹ́jàmá ṣe ikú ayé tọ́lá àwà fáhàrà kí nǹkan hàn kí nǹkan jáde òṣùpá mẹ́nu àwọn àràwọ̀ náà lónà wà ṣáà lówó ṣùgbọ́n àwọn kọ́kẹ́ sọ wà nẹ́jà mẹ́rin nà báàtì tí àwọn irúgbìn bá bẹ̀rẹ̀ sí máa jáde láti inú ilẹ̀ ẹ́ tí bá ń jáde nígbà tí nígbà lẹ́yìn tí ìyàgbìn tán tó bẹ̀rẹ̀ sí máa jáde wọ́n ní nẹ́jà má ànàbàtú àbúkọ́ sọ pé nẹ́jà má ti sí nù èyí bẹ̀rẹ̀ sí máa ní kíni o ẹ́ ó bẹ̀rẹ̀ sí máa wù ó ń jáde tònítorí ẹ̀ ìgbà mí àìbàdà kí ìròyìn kan tó hàn síyàn ìròyìn kan tẹ̀sẹ̀ jáde ní ọ̀ẹ́sẹ̀ hàn síyàn ní wọ́n ní náà jama láwùrọ̀ ìyó ẹni bí nǹkan kan hàn sí tí ó hàn sí tẹ́lẹ̀ ẹni tó mo sọ pé láti di tọ́lá àwàgbọ́ àhàrọ̀ bẹ̀rẹ̀ náà ti mú mẹ́ta نعم سواء التنجيم هنا ادعاء معرفة الغيب باستطلاع مطلع النجوم ìdíyàwó ma'rifati al-ghaib bí istitla'i matla'i an-nujum ká máa kàfé mára pẹ̀lú yíyọ ìràwọ̀ káwò pé tíra ọba yìí bá yọ láàyè báyìí nǹkan báyìí yóò tẹ̀lé àwa àwòràwọ̀ náà máa ń toró àwọn èèyàn ni àwòràwọ̀ ṣe rí ká lo ó porí ìgbà míì yẹn lè lo ìràwọ̀ lọ́nà tọ́tọ́ nínú àwọn ọ̀nà tí yẹn máa ń lọ́nà tọ́tọ́ ni kéèyàn fi ìràwọ̀ kó fi mànà kéèyàn wò pé tó bá yọ mí báyìí tẹ́ bá ń sọ ìràwọ̀ yẹn lọ ìlú báyìí lẹ́jà sí àwọn akẹ́kọ̀ọ́ nípa rẹ̀ wọ́n dẹ̀ máa ń lò ó láti mọ̀nà alukur'an dẹ̀ ó dẹ̀ gbẹ̀rẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ wàbí nàjìní hùn yẹ ṣẹ́jú نعم وعلامات وبالنجم هم يهتدون وعلامات وبالنجم هم sọlọ́wọ́ bá nígbà jẹ́ pé pé pẹ̀lú àwọn àmì àti àwọn àti ìràwọ̀ àwọn èèyàn máa mẹ́nà so ìbá yìí nítorí àwọn tó máa ń wa ọkọ̀ ojú òfurufú wọ́n nímọ̀ nípa bá ṣe ń fi àwọn ọmọ àtàwọn tó kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ bí àwọn meteorologist so ìbá yìí kákúrò mẹ́yẹn káwọn bá rò ó tó gbogbo òye lóra wọ̀ láǹtakù tó jẹ́ kí n kàrọ̀ amẹ́nu lọ́bẹ̀ báyìí ìgbà míì náà rèé àwọn meteorologist náà àwọn meteorologist náà àwọn náà ló máa ń bọ̀ ká sí weather nígbà míì àwọn náà wọ́n máa ń nímọ̀ nípa ara wọn gbà ní pé tí àwọn báyìí bá yọ ní ààyè báyìí ó súnmọ́ kó jù rọ̀ ó sì máa ń ṣẹlẹ̀ nìtọ̀ pé báyìí pé tí àwọn báyìí bá yọ báyìí ó súnmọ́ kó jù rọ̀ pẹ̀lú ìyàwó tó yọ láyè báyìí tó yọ láyè báyìí ìyàtọ̀ ń bẹ láàrin ká sọ wípé ìràwọ̀ báyìí lọ́yọ̀dù fún wa nítorí ẹ̀ tẹ́yìn bá sọ pé ìràwọ̀ báyìí lọ́rọ̀ jù fún wa pé mọ̀ tó iná bí náà bí kádà wà kádà nítorí ìràwọ̀ báyìí torí ìràwọ̀ báyìí lójó fi hàn bàbá la aburú ni kò yíra ẹjẹ́ ní hadith tó padà gbajúmọ̀ sí oṣù tí ká padà mẹ́nu bá ṣùgbọ́n àwọn ọlọ́rọ̀ pé mọ̀ tó iná bí fọ́bùlìlá òjò rọ̀ fún wa wọ́n rọ̀jò fún wa látara ọlá ọlọ́run ba àwọn yẹn ni mu'minu billahi kafirun bil kawakib gbẹdọ wọn bẹ mọtò dìrà dìrà bí kẹta wà kẹta irú àwọn yẹn mọmẹnu bí jàwáàtì kẹfẹrù ìlà àwọn yẹn àwọn ara wọn ní nígbàgbọ́ tí wọ́n ti kẹfẹ́rí pẹ̀lú ọlọ́wọ́ bàbá ọkùnrin káàkiri ọ̀tá yẹn tó ní àìnígbà tí kò ní pé ìdánwò ní àtẹ̀jì èdè tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ ó ní pé fi ìràwọ̀ wo ṣẹ́ fáwọn èèyàn wípé pẹ̀lú ìràwọ̀ báyìí nǹkan báyìí ọ̀dà pẹ̀lú ìràwọ̀ báyìí nǹkan báyìí ní kò ṣe pẹ̀lú ìràwọ̀ báyìí nǹkan báyìí ní kò ṣe now irú ẹ̀ náà tí wọ́n wà láyé lónìí àwọn kan bẹ wọ́n ti ṣe tíkẹ́tẹ̀ ọkùnrin kan bẹ nínú àwọn tó ti kú náà ọlọ́run kó bá lò pẹ̀lú bó ṣe tọ́sí lédè mùsùlùmí náà tó fi kú náà wọ́n pè ní kíní kan mú ìwà olùdásọ́lá àti tẹ́nu ó ṣe kan ọmọ ìràwọ̀ rẹ̀ ṣe kan ọmọ sọ ìràwọ̀ lórí ìwọ ọmọ march ìràwọ̀ tó bá wáyé ìràwọ̀ yóò tí ọmọ march bá wáyé yóò wá sọ àǹfààní ìràwọ̀ yẹn tó ní ṣe pẹ̀lú gbèsè ayé àwọn ọmọ tó bá wáyé ní irú oṣù yẹn ìwọ ọmọ kìíní kan máa dunnú máa yọ torí ìwọ tó ìràwọ̀ tó bá wáyé ìràwọ̀ ní gbogbo gbogbo bá <laughs> pé lórí ìyàwó rẹ ọkà lásìdẹ́ǹtì kú ni torí àwọn dìsẹ́mbà lọ́gbájáde ìràwọ̀ yẹn ké ó wá ń dákọ̀ orúkọ làwọn lórí ìrísí torí ìràwọ̀ rẹ tó bá ti lóyún oró ọ̀yọ́ ọmọ wálẹ̀ ni ìràwọ̀ rẹ tó bá ti ń ta tó bá ti ń ṣe nǹkan àti tìǹyà ọmọ jẹ ìràwọ̀ rẹ ò ní padà wà jẹ́nà sọ pé tó <laughs> gbogbo ọmọ dìsẹ́mbà pátápátá ọ̀tá múlùú yìí wá òrìṣà tọ́lá ni wọ́n jẹ yóò tó wá máa sọ àwọn ọ̀nà àbáyọ pé ẹ má máa ṣe nǹkan báyìí ẹ̀rín ẹ̀tẹ́ bá wá ìyàwó báyìí wáyé yóò dárúkọ ọ̀rọ̀ àwọn yẹn mi ò mọ gbogbo orú akọ àwọn ọ̀rọ̀ tí ń dáná ìwọ́n tó bá rú àwọn báyìí wáyé má máa ṣerú nǹkan báyìí ìjọba yìí ni kò sì máa dáwọ́lé nǹkan tó bá fẹ́ kọ́ máa láti yọrí máa dáwọ́lé nǹkan báyìí má máa àwọn nǹkan báyìí lọ́jọ́ ní ìtẹ̀síwájú nínú àwọn alfáàdùn ráàtù sílà àwọn gbólóhùn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí a fẹ́ sọ yìí òun náà ní kí ni arọ́mán òun náà ni mọ́ yàtà àkọ́ ilẹ̀ rọ́m òun náà làwọn tí máa ń wo tó máa ń fi yẹ̀pẹ̀ tó máa fi ń wuṣẹ́ òun náà pè ní arọ́mán àwọn lẹ́yìn náà máàlífà làwọn náà bẹ́ẹ̀ jẹ́gẹ́ ni àwọn náà bẹ́ẹ̀ pàṣẹ mára báwọn nímọ̀ nípa ìmọ̀ àkọ́kọ́ ni ṣùgbọ́n yẹ̀pẹ̀ làwọn lò lọ́fíìkùn wọn ní kí ni o arọ́mán sẹ́ríkù àwọn tí mo sọ yìí wọ́n bọ́ sára kí ni àlẹ́ àrùn tó yẹ báyìí lábẹ́ àrùn ọ̀pọ̀ ni gbogbo wọn bọ́ sí. náà gbogbo wọn ìkẹsẹ̀ náà ni wọ́n fẹ́ mọ́ wulẹ̀ báyìí láàmú nítorí wípé ẹ̀yìn là fàwọ́pọ̀ kíni ẹ̀yìn là fàwọ́pọ̀ òun náà ni ìdíyàwó màrífàtì lọ́yì káma pàtó mára pé anímọ̀ nípa kàtí ọ̀pá mọ́ gbogbo ọ̀nà tó wàwù tó gbà wá gbogbo iṣẹ́ tó wàwù tó yẹ máa ṣe láti máa fọ́wọ́ yẹn lérò nípa tọ́pá mọ́ gbogbo àwọn eléyìí iṣẹ́ ẹ̀kú ni tábàdà sọ̀dájú ẹ̀ tí ó wà nínú ìbánisọ̀rọ̀ wa yìí náà bọ́mọ yàrá lẹ́nu àbí sàkóso wípé nítorí ẹ̀ làwọn olùmọ̀ tó bá dùn wọ́n mọ̀ sọ pé àṣùkò yẹ dùn máa ìyá sí ní wùdúdàlù àdàmà ìdájọ́ sẹ̀ríà yóò máa lọ sí ká yóò máa lọ yóò máa bọ̀ pẹ̀lú ìlà rẹ̀ pẹ̀lú okùnfà tó mú ìdájọ́ yẹn wáyé tá a bá ti okùnfà ìdájọ́ wọlé tí o bá ti okùnfà mọ́ ìdájọ́ mọ́ lọ. now àti hànà wọ́n ní ọ̀fà àdúgbò àwọn ilé ìta àtẹ́yìn ìta àti yìí èyí àtẹ́yìn lọ́pọ̀ àwọn ọkọ̀ wọlé ní ìdí àárú èyí ní ìwọ̀ yìí èyí àti wọn yẹn nípa pé lọ́la tó yẹn nígbà kọ̀ọ̀kọ̀ àjẹ́ iṣẹ́ yẹn bá kan náà ní gbogbo àjẹ́ kan ìdájọ́ kan náà jẹ́ nínú àwọn máa máa tí a kò mẹ́nu bá tí a ò sì ní òun kà máa ní lélẹ́yìn náà ẹ máa bá pàdé nínú àwọn tíra tó ti kọ́ wa ní ẹ̀kọ́ àwòkí ẹ máa bá àkọ́kọ́ yóò pàdé ẹ̀ kílẹ̀ pé àkọ́kọ́ yóò òun náà ní tẹ́lí ìpè àkọ́kọ́ yóò yìí òun náà ní àtàfà ọmọ ṣàṣà ọmọ bẹ̀sítọ́ yìí kí a máa fi oríire àti orí burúkú ká máa fi tètè di dípò ẹ̀yẹ kílẹ̀ pé ní àkọ́kọ́ yóò ní ìpìlẹ̀ rẹ̀ àwọn ará máa ń ṣe gẹ̀rẹ́ báwo ni wọ́n ti máa ń ṣe wọ́n ó nítorí àwọn náà máa ń pè ní àdájú àdájú àti tàbí yìí owó súnmọ́ àwọn ẹja kò yíra yìí bẹ̀tì èyí tẹ̀yẹ nìkan náà padà máa ń lòlú náà padà máa ń bẹ̀tì ìpìlẹ̀ rẹ̀ ní pé ẹyẹ ni wọ́n fi ń ṣe nípìlẹ̀ nítorí ẹ̀ náà fi mú orúkọ yẹn látara ẹyẹ àtàkọ́ yìí sábà jáde mẹ́yẹ sábà lé ẹyẹ sàpé ẹyẹ náà lé kájáde náà tí ò ẹ̀fẹ́ yẹ ìdààmú ọba títà bá bá tó bá pò tẹ̀pẹ́ kò lè tẹ̀kù lọ títí tó bá wù ẹ̀yẹ tó bá yẹ fúnà láti kò tí ọba abalẹ̀ ní òwò pé ẹ̀bí ọ̀tún lòún fẹ́ kò lọ àtẹ́jọ́ òsì wọ́n tẹ́ bá ti tẹ́tí máa tí ò láyà kó òun fẹ́ kò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ibi tó bá kò lọ ọba ẹgbẹ́ ìgbé ọ̀tún ló kò lọ àwọn lọ́wọ́ bọ́ sọ pé nǹkan ọ̀fẹ́ lọ ṣe yìí lọ́mọ ṣe yóò dàbí dáadáa kò lẹ́kọ̀ọ́ ni àtàfà olù tí mo fẹ́ o àtàfà olù kí a fi oríire síbi dípò sí ẹgbẹ́ ọ̀tún ẹyẹ àtẹ̀sáwù òní ká fi orí burúkú ti ti di dípò sí ẹgbẹ́ òsì ẹ̀yẹ tó bá yẹ pé ẹgbẹ́ òsì ẹ̀yẹ lẹ́yẹ bá kò sí wọ́n lè ní ẹ̀mọ́ ti ìgbà yẹn. kódà táwọn alábọ́n fẹ́ lọ sí ní àjò síwájú kí islam tó dé ọmọ ṣe bẹ́ẹ̀ wọ́n wá wọ́n wá wá ẹ̀yẹ wọ́n wá ṣe wúkà yìí tó bá ti lè kò lọ sí ẹgbẹ́ ọ̀tún wọ́n máa lọ sí ní àjò yẹn ìgbàgbọ́ wọn ni pé wọ́n á borí pàdé ní ibi ọ̀rọ̀ àjò yẹn tó bá ti lè kò lọ́sẹ̀gbẹ́ òsì wọn ni lọ sí àjò yẹn mọ́ àdéhùn kátà mẹ́sẹ̀ wọn ni náà wọ́n lè wọ́n gbogbo nǹkan náà má lò fún un. ẹ̀kọ́ náà jọ máa ṣe nǹkan ìlẹ̀ kọ́ra yàtọ̀ díẹ̀ àbẹ́kọ̀ ni kéré báwọn ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ṣùgbọ́n wọ́n fi oríire àti ibùtì sí ibi bíbù ẹ̀yẹ àtàkọ́ yóò ló ń pẹ̀lú ẹ̀ so eléyà nígbà tó padà yá wọn padà ń lò fún nǹkan ẹ̀mí ilẹ̀ yàtọ̀ fún ẹ̀yẹ gbogbo àwọn nǹkan ẹ̀mí padà ń lò fún ẹ̀ nínú alukur'an kẹrì nínú sọ́kùnrin àárọ̀ àyà wa ìtàkì wọn àyà wa tí ọlọ́wà ní kẹsàn-án pé wà ní sídìí ní sẹ́yí àtòlù ìtàkọ́yé àbòrò ìmúta wọ́n mẹ́ nà ẹ̀. ọlọ́wà bá yẹ nígbà tí a bá bá àwọn ọjọ́ ànábì Mùsá ìtàkọ́yé àbòrò ìmúta wọ́n mẹ́ nà ẹ̀. wọ́n wà á fi kọ́ ànábì Mùsá àtàwọn tó wà pẹ̀lú ẹ̀ lọ́wọ́ pé Mùsá ìwọlé kéjì wọ́n ló kéjì ìbá wa ọ̀dọ̀ ọ̀rẹ́ yẹn ní ìbí tiwa. ó sọ̀ sí pé ìgbà míì náà máa ń ṣe ìtàkọ́yé pẹ̀lú àwọn èèyàn kì í ṣe pẹ̀lú eré nìkan tí dáadáa bá bá wọn wọn ti mẹ gúdù kọ́ lọ pé lágbájá ni nítorí lágbájá tó wọlé àti nítorí lágbájá tí ọ wà nínú wa ní nǹkan ibi lẹ́lẹ̀ tí eré burúkú bá wọn ó ní lágbájá ló gbà kò yí báyìí ìwé ilé báyìí wọn pè ní àtàkọ́yù ọmọ ìṣe pẹ̀lú èèyàn eléyìí náà máa ń jẹ dáadáa ó dà lọ́dọ̀ àwọn oníjàlá yìí lọ́dọ̀ àwọn àpá oníjàlá yìí tábà ń sàdọ̀ lọ́wọ́ tọkùnrin bá wọlé kí àbọ̀ yìí wò ní ìwọ́n ládùn àtìkà. ẹ palẹ̀ mọ́. ẹ palẹ̀ mọ́ àdúrà àtìkà. tó bẹ̀rẹ̀ bá wọlé kọ́. àdúrà fọ́ọ̀nù. wàhálà bá dúrà nìyẹn. wọ́n wá ní tòun wá ní lọ́lẹ̀ lórí kò ní kò ní bá làákà ìyẹn ní táwọn àdúrà fún pé wọ́n pé àdúrà mi ọ̀gá kọ́ wa ní rẹ̀ ó tó láwọn kẹta wọn bèbè. èyí náà àpẹẹrẹ ní ọ̀rọ̀ tó bá dìde ilẹ̀ báyẹn bá kàn lọ ìyóò wúra má owó tí wàá kó lórí bọ́ owó rẹ̀ parí lẹ̀ ìbí yóò bẹ̀rẹ̀ lọ wọlé ìlà pàdé ẹ̀kọ́ ara rẹ̀ pàdé ẹ̀kọ́ ara rẹ̀ tó bẹ̀rẹ̀ wọlé àgbẹ̀ pàdé ara rẹ̀ pàdé lọ́wọ́ àti parí jẹ́ wa tá ó jẹ́ wa fẹ́ wọ̀ ní bẹ́ẹ̀ jẹ́ ìyẹn náà àwọn àwọn náà wà sí làkà ìyẹn pé torí fún wa nígbà tí wàhálà àtọ́nu ti fi kó wọ́n sọ̀rọ̀ bá àgbà lọ. bẹ́ẹ̀ nígbà mi tọ́lá nígbà tó àwọn ọkọ̀ bá mú lọ́dẹ káló ti lọ sóde àjọ àgbàlá ní ti lọ rí lè fún wọn. ẹgbẹ́ ò lè kéwu nílẹ̀ yìí ẹgbẹ́ ò lè kéwu láwọn ilẹ̀ Yorùbá wọ́n yẹ pé ìtúnà ni àbíké ó lè pé ìtúnà ni là ń ṣe lásìkò yẹn. owó àwọn òṣèlú àti ọ̀yọ́ máa ń kó wa ọ̀gbọ̀rọ̀ ọ̀gbọ̀rọ̀ dájú òní mọ̀rọ̀ lẹ́yìn tó tọ́ka dájú wò pé ẹni jẹ́ ìwájú abáyà wò ó ti bàbá ṣe pé ẹnu rọ́mọ kọ́lẹ̀ tó jẹ́ pé ẹni tó kà yẹ. ẹni tó kà àwọn ọmọ àdàmọ̀ di jẹ́wù yìí tó yẹ báyìí tó ọ̀ wájú bẹ́ẹ̀ tẹ̀yìn òní lẹ́ta jù ọmọ aburú méje papọ̀ mẹ́wàá papọ̀ tó yẹ báyìí yóò àwọn ìdí àdúrà yẹn kára tó máa ń jẹ lọ tó máa ti mú lẹ́dẹ́ ẹ̀ kàn fún ni pé ara àpẹẹrẹ bíbàdúrà yìí mo rẹ́ eléyìí lè àtàfáwùlù náà yìí àmì àtàfáwùlù látara àtàfọ́yò kéèyàn lọ kéèyàn sọ pé orin ọ̀sẹ̀lẹ̀ síyàn látara kankan tó ṣe báyìí tó tó yàtọ̀ fún ẹyẹ ṣùgbọ́n táwọn ọmọ nù wọ́n máa ń lò ó ẹyẹ bá ṣe ń tẹ̀lé náà nínú àwọn kankan tó ń dáná bàtọ́ ó jọ máa òun náà ní àzájú àzájú àzájú yìí sábà sọ pé zájàrọ̀ tọ́ ìrọ̀ zájàrọ̀ àtọ̀ ìrọ̀ ìtumọ̀ rẹ̀ ni pé kéèyàn lé ẹyẹ kó dágbé mọ́ ẹyẹ ní ìjagun tó lágbára kọ́wá tàtàrà báyìí kọ́wá tàtàrà báyìí kó wá sí orí kan àbábọ̀ kan tọ́ba yẹn pé ẹyin ẹbá kò lọ́sẹ̀ bí ọ̀sùn yóò lórí tọ́ba yẹn kò lọ́sẹ̀ bí oṣù yóò lórí àbúrò ni. tòlẹ́yìn ta ti sàlàyé àwọn àṣùwàgùn lákòókò náà àwọn gbólóhùn tí ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ yìí tó ní í ṣe pẹ̀lú ẹ̀ka àti láti dàgbò yìí. so ah, kí n má pẹ́ náà ní mo ṣàlàyé ìgbà tó ní wáwù àti gbogbo àwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ ṣùgbọ́n torí àsìkò mi tó ti lọ àti má pẹ̀ lórí àwọn nǹkan yẹn mọ́ àti máa tẹ̀sán ní ṣọ́kùnmù náà ìdájọ́ ìdájọ́ sí alẹ́ tá àgbáyé òní náà ìdájọ́ ṣẹ̀ríyà káàbọ̀ ṣẹ̀ríyà àgbàlẹ́ òní torí pé ṣọ́kùnmù mẹ́rin ayé àkàmù ṣẹ̀ríyà àti àtìní àwọn àkàmù àkìlíyà àti àwọn àtìní àkàmù àlè àlàyàkìlíyà àwọn àròkìyà àtìní àkàmù lọ́gbẹ̀ẹ́yà tó yẹ gẹ́gẹ́ bí haram àti halal wájib mandub makruh àti ọ̀rẹ́ lọ ó díye dákò ní ìdájọ́ ṣẹ̀ríà ni alàṣìkàmìlà àkìlíyà ìdájọ́ làákàyè gẹ́gẹ́ bí kíyàmọ̀ wípé alkul akbar ní ọ̀dùnkù kíyàmọ̀ pé nǹkan odidi ó tóbi ju àbọ̀ lọ ẹgbẹ́ làákàyè ní ìrìn kò ní kíyàn lọ tí ó kó tó mà kó tóbi ju àbọ̀ lọ bákan náà alàṣìkàmìlà àdíyà òun náà lè fi ẹ̀rọ sí àti nǹkan báyìí máa ṣẹlẹ̀ nínú àlàáda ní wípé nǹkan báyìí máa ń ṣẹlẹ̀ kò sí ìjọba yìí gbogbo alájú mọ̀ pé ní àlàáda o tó bẹ̀rẹ̀ bá ń da mẹ́ra o kí ni máa ń ṣẹlẹ̀ o fẹ́ bí máa nìyẹn alàkámìlì àdíyà ni àbí ọ̀tọ̀ ni onífẹ́ kí ni ọ̀lẹ̀ òrùn fi yà alàkámìlì ọ̀gbẹ̀ yíyà náà ẹ̀dí pé tí ẹ bá fọwọ́ sí náà yóò jó yẹn ṣé yóò ayé alàkámìlì ọ̀gbẹ̀ yíyà olùdájọ́ táwa náà gbé kalẹ̀ fúnra wa pé tọ́ wa gba wọ́n wé ọlọ́pàá ó mú wọn tó o bá dé koto nǹkan báyìí ó tẹ̀lé sí ọ. àlùkánù wa gbèyí yálẹ̀ já ńgbà mi tó bá yẹ pé àìlè tọ́jú ti di ìdarí àyè alẹ́ bí tètè òdu kí ẹ ṣe pé àbí ń takòfin ọlọ́run bá pé ẹ̀yin tẹ́ bá fẹ́ wa mọ́tò ẹ̀rí pé ẹni fẹ́ balance ẹ̀dá nígbà tí ó sì di tọrọ nítorí pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bá wa mọ́tò níjọ́ òun Koto tó gba driver license ọ gba ọ̀dọ̀ àwọn àtàwọn rétètè kọjá gbogbo àmì pátátó òfin ní páyà ló mà kó tó gbé driver license lọ kó bá kú àmì pátátó òfin mà òfin mà driver license ìṣèjọba wọn bá yẹn lé kọ́ o gbogbo àwọn nǹkan yẹn báwọn yẹn bá fi ń to ètò ìlú ilé náà fi ṣàmìlò àgbáyà ọwọ́ alẹ́ ìdí kúkúrú náà gbà mí kágbẹ́rẹ́ ẹjọ́ kalẹ̀ pé ẹjọ́ bá ṣe nǹkan báyìí nínú òfin tiwa ni pé ìdájọ́ tó sì jẹ́ pé ọlọ́run bá ti ní ìdájọ́ tó lọ́run bá gbé kalẹ̀ ní ìdájọ́ ẹni tó bá ṣe jìnnà kí ni ìdájọ́ rẹ̀ ló fi nínú òfin sọlọ́wọ́n náà àti mà á ọba jáde lẹ́kọ̀ọ́ àtẹ̀ntí òkè lọ́kọ̀ rí àbẹ́ẹ̀kọ́ ni àti ìdájọ́ rẹ̀ ṣùgbọ́n nínú òfin tiwa tí àwọn gbé kalẹ̀ ẹ̀tọ́ ni àbẹ́ẹ̀kọ́ ni tí ò bá ti rè nínú àwọn àṣìkábìlì ọ̀gbẹ̀ rí àyè àní àní pẹ́ lórí yẹn tó láti ṣòwò ìpò mọ́. náà káwá lọ síbi ọ̀rọ̀ àṣìhánà tí à ń bá lọ lọ́lẹ́. ṣẹ́rí àṣìhánà wàtàkàbó ìkẹ́kẹ́ ni tó yẹ sí pé ó wọ́pọ̀ láàrin àwọn lárúbáwá síwájú islam tó dé tó yẹ sí pé àwọn èèyàn máa lọ bá wọn láti lọ béèrè àwọn nǹkan kan láti lọ béèrè àwọn nǹkan lọ́wọ́ wọn ní nǹkan tó bá pamọ́ sí wọn àti àwọn nǹkan tó bá rú wọn lójú àti àwọn nǹkan tó bá fẹ́ já wọlé wọn máa lọ sọ́dọ̀ wọn láti lọ béèrè èèyàn pàtàkì tí wọ́n mọ̀ wọn sí láwùjọ nígbà yẹn kódà àwọn ẹni ọlọ́run wọn máa ń pè wọn nítorí wípé wọ́n ń fọ́ òyìn ní ìròyìn nípa àwọn ìmọ̀ kan tí èdègbò rẹ̀ ló nímọ̀ nípa rẹ̀ tó yẹn pàtàkì ní wọ́n láwùjọ tí wọ́n ti fi sàm tó lè fi ìgbà wọ́pọ̀ gan kí ló fà á nítorí pé síwájú sí ọlọ́wọ́ bá yẹ kẹ́lá tó bí àlẹ́yìn sọ̀rọ̀ máa kúrò àgbèrè àwọn ìṣẹ̀lẹ̀ fún ìlànà ìgbéra àwọn tó ń lu iṣẹ́ yìí àwọn àjò fún wọn àwọn ọmọ wa sọ fáwọn èèyàn. sẹ́rí nígbà mìíràn tọ́pá wa gbọ́ ọ̀rọ̀ kan sínú àwọn ọ̀rọ̀ fẹ́ jígbọ́ rẹ́ pé àwọn alimẹ́lẹ́wù àyà tẹ́lá ń gbọ́dọ̀ pé àwọn tọ́pá àwọn kẹ́lẹ́ alimẹ́lẹ́wù àyà àwọn màláìkà ni àwọn ìjọ tó ga jù àwọn màláìkà ni. àwọn náà máa sọ̀rọ̀ ní sánà tí ọlọ́ọ̀bà àdékẹ́lá bá ti fi ìmọ̀ yẹn sọ́dọ̀ wọn pé nǹkan kọ́ tẹ̀lẹ̀ sí lágbájá lórí ilẹ̀ àbíkẹ́kọ́ tẹ̀lẹ̀ àwọn yìí wá sí ní àwọn mọ̀kọ́rìn ọ wà nínú sọ́ọ̀tù dìní wọ́n ti láwọn jòkó tọ́tí máa ń jòkó ní sánmà láwọn ṣàfihàn ilẹ̀ náà ti máa ń jẹ́ ọ̀rọ̀ tí wọ́n ti wá gbọ́ ọ̀rọ̀ kan tó jẹ́ òdodo báyìí wọ́n mọ̀ wá wọ́n mọ̀ wá eléyìí tó wà lóko wá táyọ̀ sọ fún ìtọ́wọ́n sálẹ̀ rẹ̀ eléyìí tó wà sálẹ̀ náà sọ fún ìtọ́wọ́n sálẹ̀ eléyìí tó wà sálẹ̀ rẹ̀ títí tí ó fi dé ìsàlẹ̀ wọ́n èyí ya wọ́n èyí dúró pẹ́ tó yẹ báyìí wọ́n ṣe máa ń jí ọ̀rọ̀ gbọ́ yìí nítorí ẹ̀ nǹkan pọ̀ gidi gan-an lásìkò yẹn pápá jùlọ lásìkò ànábì Musa alẹ́ ìsọ̀lá tó ṣẹlẹ̀ ìjẹ́ pọ̀ gan ìmọ̀ àwòṣe pọ̀ gan nítorí pé ìbátan bẹ láàrin ìjẹ́ ṣíṣe àti ìwòṣẹ́ nítorí pé àtẹ̀síṣe láàtẹ̀sí ìwòṣẹ́ àwọn méjèèjì wọ́n ń lo ṣàfihàn èso àlùjẹ̀mí náà máa ń lò wọ́n bẹ̀ máa ń ní kùdú ìfún wọn wọ́n máa ń tẹ́lẹ̀ bàbá àlùjẹ̀mí yẹn wọ́n dẹ̀ máa ń sìn wọn nítorí pé ìwòṣẹ́ kúkúrú ni àyè mẹ́bàlúmá kò sí àkàrọ̀ àwọn afáàfin gbogbo ẹni ẹni náà wọ́n sẹ́ káfíìn pẹ̀lú nọ́ọ̀sù alukur'an àti hadith anabi sọlọ́wọ́ sọlọ́ àti ìjìmá kú ni tí ó ṣe gbá alẹ́ ìjìmá alìjìmá ìwà ìtàdà alìjìmá alìjìmá ìwà ìtàdà ìjìmá òkú ṣe gbá alẹ́ tó yára yìí ẹnu kò lórí pé gbogbo ẹni ẹni bá wọ́n sẹ́ gbogbo ọ̀nà yóò ti ń bà wọ́n sẹ́ títí pẹ́pẹ́ yìí pọ̀pọ̀ kìsìrì yẹn lẹ́bọ̀ ni. náà ẹ̀rí ẹ̀ padà ń bọ̀ ní sẹ́wọ́n kẹ́yìn láìpẹ́ yìí. mo fẹ́ sọ ẹ̀rí ẹ̀ pàpọ̀ lókè kí n máa ti àwọn ẹ̀rẹ́ tí yóò mú mi tí yóò mú rọ̀ fún mi tí bá débi ẹ̀ tí kà máa sọ àwọn ẹ̀rí lọ sí ìlú ẹ̀sẹ̀ yàwọn àlàyé púpọ̀ pọ̀ máa ti padà mọ́ yé wa. náà bọ́jẹ́ máa ń jèrè nǹkan ìwà pọ̀ gan débi pé àwọn èèyàn ọ̀dọ́ wọn náà máa ń lọ láti lọ wá mọ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ nǹkan ẹ̀dọ́rẹ́fẹ́ ẹ̀dọ́rẹ́fẹ́ yàwó ni ẹ̀tọ́ fẹ́ ṣiṣẹ́ ni ẹ̀tọ́ fẹ́ gbogbo nǹkan tí yẹn bá fẹ́ ṣe láyé wọn lọ sọ́dọ̀ wọn lẹ́rìí wọn sí èèyàn rí títí di náà ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn lọ àwọn èèyàn rí wọn lẹ́ni ọlọ́run wọ́n rí wọn láwọn wòlíì láwọn èèyàn tán lọ báyìí ṣé báyìí ju ẹlẹ́bọ̀dẹ̀ ni wọ́n kèèjòrí ni wọ́n kò yí báyìí ju ìdájọ́ mọ́kúlá pèmí ẹ̀ o ṣùgbọ́n kò ní fi wá lẹ́nu ká sọ pé mo tọ́lá pé gbogbo ẹnikẹ́ni tí bá ń wo ṣẹ́ẹ̀kì ìfèrí ni fáwọlẹ́lá gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣe idá kèfèrí ni fáwọlẹ́lá tabawari mu ayi yanni náà èèyàn kẹta wá ká ìdá yẹn máa lọ́wọ́ ẹnu wá lè gbá kápẹ́ ní kèfèrí pẹ̀lú àwọn mẹ́jẹ̀mú tí mẹ́jẹ̀mú yẹn ti gbọdọ̀ pé téyìn ó ti kéwú dáadáa kó tó mọ̀ téyìn kọ́ máa lọ mọ̀ hádọ́rọ̀ lásán wà mọ̀ lórí ká tó ní bàbá ṣe àpláyé rẹ̀ gẹ́gẹ́ bí àwọn ará bí gbogbo nǹkan lọ́la ṣe jù lọ́la ẹ lóṣù aka èyàn kan gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ kò sí tẹsílù nù ayé àti kápẹ kẹfẹ rí kápẹ yẹn tábàdà tó kọba ẹni kẹfẹ pé yẹn bá ilé takò kódà kúkúrú ni. ẹ èyàn kan wọn gbọ́dọ̀ máa kà ayé láì ṣe pé àwọn wá bí ti pé ẹjọ́ èyàn gbọ́dọ̀ kà ayé déédéé ni ìwàsàn pé náà nítorí àwọn èèyàn yẹn wọ́n máa parọ́ mọ́ wọn láàgbàṣẹ bírù nù ayé ànú lára kúkúrú tí ṣéèkì kó sí tẹ́lẹ̀ náà kó sí tí ṣéèkì làrúgbé kó sí àwọn ọmọ yẹn ń takò tẹ̀kúrú nù ayé ànú wọn ní kò sí tẹ̀lẹ̀ ìwọ lọ́wọ́ ìwọ ni wọ́n ń jẹ́ báyìí ìrọ́ tó gbòòrò kọ́ yẹ kó tí ojú ẹ̀ ti là báyìí bóyá ló kú bú mẹ́rin tó kó sí ọ̀yọ̀kọ̀ yìí lè kó ìjọba ìtọ́nà bá tó ní tètè débi mí náà bá tó ní ẹ̀yẹ náà yóò di méjì tó yẹ báyìí ní bọ́lá ọ̀bá ní kò sí ìjáde láì jí mo fi ní mẹ́rin ẹ̀yẹ jú wọ́n mọ yanjú kan sí èmi ò àwa ò sí nínú àwọn tí sọ pé kò sí tẹ̀sílì nù ayé kó láyé sọ bẹ́ẹ̀ mo la ti rí ká mo la lẹ́yìn ilé ìbáyìí rẹ̀ láti mọ̀ pé dájọ́ wọn ni ṣe bá rí nínú àwọn nǹkan tí ọlọ́wọ́ba àlejò bí sàrùmọ̀ ìlẹ́ta àti nínú títóbi tọ́lọ́wọ́ba àlejò láti ó gbé fún ànábì sallallahu alaihi wasallam ó ní pé ṣe rí láti jọ tí wọ́n ti bí ànábì sáyé báyìí làwọn ṣe àfihàn ti mọ̀ ipá ànábì dìde àwọn èèyàn yóò dì mọ̀ bẹ̀tà wọ́n ṣe àpéǹdì mọ̀ nítorí wípé

wọ́n bá wàjàdú harotan múlíàt harotan múlíàt harotan ṣẹ̀dídàn wà ṣùgbà nínú sọ́rọ̀tù jìn wọ́n bá wípé sánmà ti kún fún harotan ṣẹ̀dídà àwọn ìṣọ́ tó ní agbára wà ṣùgbà àti àwọn òpó iná tọ́lẹ́ pé ọlọ́wọ́ bá lè kẹlá ń sọ ju gbogbo àwọn tó bá bẹ̀ láti wá ọ̀rọ̀ mọ́ nítorí ẹ̀ nínú ìwúlò ìràwọ̀ nínú ẹ̀ ní nínú sọ́tù sọ̀fà òun ni wípé àṣẹ ní rùjúmọ̀ lè ṣàfihì àṣẹ ní òkò tá a máa sọlu àwọn ṣàfihì tí wọ́n ti bá jọ ọ̀gọ́ ní sánmà so àwọn jẹ́ sánmà báyìí àwọn mọ̀kọ́ ìdù wọn sáti ń jókòó wọ́n rí pé kò sáyé ń bẹ̀ mọ́ wọ́n rí pé sánmà ti kún fún ìsọ ìgbà yẹn ni wọ́n lọ ń béèrè lọ́wọ́ àwọn èèyàn wọn tí wọ́n ní mọ̀jú wọn lọ kí ni ti ń ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ nǹkan kan ṣẹlẹ̀ à wọ́n ní ẹ̀rọ àdẹ́bùwà Muhammad sọ́tọ́lá sọ́tọ́lá ní bíbí rẹ̀ ní àmì rẹ̀ lẹ́rí sánmà yìí wọ́n ti bí ànábì tó ń sìn ìyẹ́jú wípé látara bíbí rẹ̀ lọ́lọ́run bá nìkan fi ṣe lọ́lọ́run bá nìkan fi ṣe ìsọ sánmà ní nǹkan tí ó tún gbó pọn dáadáa báyìí gbogbo eléyìí tí mo ń sọ yìí kìí ṣe ọ̀rọ̀ àròsọ kìí ṣe tan ìjàpá àti yẹn ni mo tí kìí bá ṣe ìtẹ̀sí ọ̀sọ̀ á ń jẹ́ kí ni tó fi di ẹ̀ múlẹ̀ dídí àbí ẹ̀kọ́ ni àwọn eléyìí wà tó sọ́ọ̀tù jíì wọn làwọn àyè nínú lọ́kọ̀ àrùn ṣẹlẹ̀ tẹ̀wé tí wọ́n tún jí ọlọ́ba àyíká mi sàlàyé àwọn àjẹmú pátápátá ni síra yìí náà ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà àwọn àjẹmú a sì máa yọ ọ̀rọ̀ sí gbọ́ tẹ̀wọ̀n pé àwọn àjẹmú má rọ́dà ni wọ́n elétí kòkó ni wọ́n wọ́n èkú àti ń gbọ́rọ̀ bí ọ̀gá wọn náà ní ṣe pọ́ọ̀lù bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe rí táwọn ṣe àfihàn kò sí bí àṣẹ tó bá ju kíní ìràwọ̀ lù wọn wọ́n máa ń jó náà ni o tó ń jìnnà wọ́n tó wá gbéra wọn dùn wọ́n gbéra wọn dùn títí òṣìṣẹ́ sọ́mà tó yẹ láyé tó bá tó wá jẹ́ ọ̀sẹ̀ tó bá eré wọ́n sáré bọ̀ nìyẹn kí làwọn tó jálù wọn wọ́n wá gbé fún àwọn ṣàfihàn wọn àwọn ṣàfihàn jíìs àwọn èèyàn àjẹ̀nú àwọn èsù èèyàn wọ́n wá sọ fún wọn àwọn èèyàn ẹyẹ ní àdìsàn sọ́kùnrin ọ̀sán náà wọ́n wá fi ìrọ́ ọgọ́rùn-ún wọ́n fi kún un síbẹ̀ yìí nítorí àwọn àfáà ní ẹ má sàtẹ̀jẹ pẹ̀lú wípé àwọn tí ń wọṣẹ́ wọ́n sọ kẹ́kẹ́ fún yín nígbà ní ọwá ṣe kò ń gẹ́ òtúmọ̀ sí pé wọ́n nímọ̀ nípa àtọ̀kọ̀ wọn àmọ́ wà lọ́ọ̀yì eléyìí tí àwọn èèyàn wọ́n sọ fún wọn ni wọ́n sọ fún yín yẹn wọ́n wá fi bí irọ́ bí ọgọ́rùn-ún kan àdíjì ni mò ń kà yẹn àbẹ́ẹ̀kọ́ ni wọ́n wá fi irọ́ bí ọgọ́rùn-ún kan ìgbà míì náà bẹ̀rẹ̀ tẹ́rí kẹ́ nígbà míì tí èèyàn bá sọ̀rọ̀ lásán báyìí ó lè ṣe ògbóǹgẹ tí ó tẹ̀lé ńgbà mí kò túmọ̀ sí pé ní ẹmọ kìíní yẹn ó kẹ̀ ṣe kò ń gẹ ọ̀rọ̀ yẹn kẹ̀ ṣe kò ń gẹ àsìkò pé nǹkan yẹn ó tẹ̀lé ní kí máa ń jẹrẹ sí yẹn dáadáa àbí ẹ̀kọ́ ni ẹ máa wò ó sùn irú ẹ̀ ti tẹ̀lé sí rí ìgbà yẹn mú wá tají nílọrin bíi náà nìkan ló wá tají dáadáa ìyá kan wá sọ fún mi ìyá o ọ̀dà <laughs> kí ẹ̀ mẹ́ta kò bá dé mara bá mi tí máa di jáyà rẹ̀ bọ́lẹ̀ ẹni tó ẹ máa wò kí yẹn ká máa sọ orú gbólóhùn yẹn mo fẹ́ fún yín lápẹ̀lú yẹn kí yẹn máa sọ pé yẹn máa tẹnu mọ́ gbólóhùn yẹn fún gbogbo yẹn ìgbà wọlé ẹ̀rí padà rẹ̀ lójú nǹkan wọ́n tẹ̀lẹ̀ mí ọkọ mi mo ní ìyá ìdè ọmọ yín ọmọ yín bá wò sí ní báyìí já o mo ní kọ fẹ́ lọ báyìí gà wàlá ìmọ̀ ẹ̀rẹ́ báyìí gà nìkan èèyàn tá àjọ ń balẹ̀ fáwọn nípa human sheet ẹni tó ṣiṣẹ́ ọ̀la tó ṣiṣẹ́ ọ̀sán ìgbà míì yẹn lè ṣiṣẹ́ fún gbogbo ẹ̀ ń làṣẹ tó ìgbáyé àjọ ń gbàṣẹ fúnra wa ni wá ṣiṣẹ́ àwọn ọ̀dọ́ ẹ̀ ẹni ẹni tí ọ̀sán inú nǹkan títí máa ń ṣe láàrin àwọn ọ̀dà yìí ni pé wọ́n máa ń jí oko ara wọn bàbá mọ̀ dáadáa bàbá mọ̀ kẹ́kẹ́ mọ̀ sọ ìgbàlá àwọn àwọn àgbàlagbà tí wọ́n ti sáájú wa níbi àwọn tẹ́lẹ̀ so ọ̀tọ̀ níbi tẹ́ gbẹ̀kọ́dé mẹ́rin ní ọ̀tọ̀ níbi tó gbẹ̀kọ́dé fún yín ìgbà míì géèjì lè wà lókè ẹ̀ má rò pé géèjì lè wà lókè ó ti lè fún yẹ kọjá géèjì ẹ̀ géèjì ò ti sọ̀kalẹ̀ tẹ́yọ̀ bá lè fún yẹ fún yẹ ó ti wá yàn ní ìjẹun tó pé á ah, bàbá déwálé yàrá òní jẹ́ déwálé yìí ní ojú igbó la bí ojú ọmọ ara àwọn ọmọ tẹ̀sán ni mo ti wá wọ pé lónìí yìí bàbá déwálé